والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد يقول الله عز وجل في محكم تنزيله في سورة الأعراف في الآية الثالثة والسبعين وما بعدها من الآيات الكريمات أعوذ بالله من الشيطان الرجيم وإلى ثمود أخاهم صالحا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره قد جاءتكم بينة من ربكم هذه ناقة الله لكم آية فذروها تأكل في أرض الله ولا تمسوها بسوء فيأخذكم عذاب أليم واذكروا إذ جعلكم خلفاء من بعد عاد وبوأكم في الأرض تتخذون تتخذون من سهولها قصورا وتنحتون الجبال بيوتا فاذكروا آلاء الله ولا تعثوا في الأرض مفسدين قال الملأ الذين استكبروا من قومه للذين استضعفوا لمن آمن منهم أتعلمون أن صالحا مرسل من ربه قالوا إنا بما أرسل به مؤمنون قال الذين استكبروا إنا بالذي آمنتم به كافرون فعقروا الناقة وعتوا عن أمر ربهم فعقروا الناقة وعتوا عن أمر ربهم وقالوا يا صالح يا صالح احتنا بما تعدنا إن كنت من المرسلين فأخذتهم الرجفة فأصبحوا في دارهم جاثمين àwọn ẹ̀yà yìí wọ́n يا النبي صالح عليه السلام أو يا النبي صالح salam àwọn èèyàn àwọn Samudawa kí bá ti ṣe rí wípé àwọn Adawa àwọn èèyàn Nabi Hud alayhi salam níṣẹ́ làwọn dé lẹ́yìn àwọn èèyàn Nabi Nuh alayhi salam a sì rí pé àpèjúwe eléyìí tí Nabi Hud tó fi ń lélẹ̀ fáwọn èèyàn rẹ̀ òun náà ní kí má gbàgbé o bí ọlọ́run ẹlẹ́dàá wa bó ti ṣe sin wọn láròlé lẹ́yìn anabi nuh lẹ́yìn àwọn èèyàn anabi nuh aleyhi salam ìgbà tó ṣe pé àwọn Samudawa dídé làwọn dé lẹ́yìn àwọn Adawa anabi Salih aleyhi salam òun náà mú àpèjúwe wá fáwọn èèyàn rẹ̀ pẹ̀lú pé kí wọ́n wòye sí ti àwọn èèyàn anabi Hud báwo lọ́lọ́run ṣe sàwọn náà lárólé lẹ́yìn àwọn èèyàn anabi Hud báwọn náà tara rẹ̀ kàn ṣe làákàyè wọn gbọ́ lọ́wọ́ bá gbọ́ kí wọ́n má ṣe àìgbàgbọ́ sí i kí aburú ọmọ bàjẹ́ tiwọn náà ọlọ́ni wa ila thamuda akhahum saliha àrùn salih aleyhi salam àrùn sí àwọn thamudawa salih tó jọmọ ẹ̀yà wọn salih tó jọmọ ẹ̀yà wọn òun lọ́lọ́wọ́ bá rán sí àwọn thamudawa àwọn olùmọ̀ nípa tafsir wọ́n ṣàlàyé báwo ni anabi àwọn Samudawa bó làwọn ti ṣe wà bó làwọn ti ṣe wọ́n ní àwọn Samudawa yìí àwọn ọmọ ọmọ Sam ibn Nuh ńlá wọn àwọn ọmọ ọmọ Sam ibn Nuh ńlá wọn àwọn wọ̀nyí báyìí wọ́n sì jẹ́ Lárúbáwá wọ́n jẹ́ lárúbáwá nínú àwọn èèyàn tó di lárúbáwá tí èsì lárúbáwá láti pìlẹ̀ ni wọ́n torí pé lárúbáwá wọ́n pín sí ọ̀nà méjì àwọn kan wà tí wọ́n ń pè ní al-arabul 'ariba àwọn yẹn tó jẹ́ pé àwọn ni ojúlówó lárúbáwá láti ìpìlẹ̀ wọn lárúbáwá ni wọ́n àwọn lárúbáwá kan sì wà tó sì pé à ń pè wọ́n ní al-arabul musta'ariba àwọn Lárúbáwá tó di Lárúbáwá wọ́n ní àwọn eléyìí wọ́n ń bẹ nínú àwọn tó ṣe gbé nípìnlẹ̀ wọn kì í ṣe Lárúbáwá wọ́n padà di Lárúbáwá ni wọ́n wá dẹni tí ò léde mímọ́ yàtọ̀ sí Lárúbáwá gẹ́gẹ́ bó pé gbogbo èdè náà nílé ayé gbogbo àwọn táwọn jọ ń sọ èdè yìí kìí ṣe gbogbo wa náà lájọ jẹ́ ọmọ èdè yẹn láti pilẹ̀ ó ń bẹ nínú àwọn ẹni tó ń sọ èdè yorùbá nìsín tó ṣe pé ìpìlẹ̀ wọn wọn ìṣe yorùbá wọn ìṣe yorùbá fúlàní bẹ tó jẹ́ pé ìpìlẹ̀ rẹ̀ fúlàní ni ṣùgbọ́n kò gbọ́ fúlàní gama yorùbá ló kù tọ́jú èdè rẹ̀ bẹ́ẹ̀ ni ó ń bẹ nínú àwọn ẹni tó ń sọ yorùbá ń nínú ilé ayé wa lónìí tó jẹ́ pé ìpìlẹ̀ wọn pé gbìrà ni wọn ṣùgbọ́n tó yẹ kó wọn gbéde tí wọn mọ̀ èdè yorùbá lè dè wọn ọmọbẹ nínú wọn ẹni tó ṣe pé ìbàrúbá ni ó di yorùbá ni so kò sí gbéde mímà àfẹdẹ yorùbá tọ́ngbà tó ṣe pé àwọn tì àwọn lápọ̀ọ́lẹ̀ àwọn ń ṣàpèjúwe pé àwọn kan ìpìlẹ̀ wọn ni lárúbáwá àwọn kan wọn ìṣe lárúbáwá láti pìlẹ̀ tó àwọn támúdáwá àwọn èèyàn Nabi Saleh wọn ń bẹ nínú àwọn tó di lárúbáwá ibùgbé wọn tí wọn sì ń gbé wọn ń bẹ nítòsí alimadina nítòsí alimadina ìlú anabi muhammad sallallahu alayhi wa sallam so ìdí tí orúkọ Salih tó sì fi ń jẹ Salih wọn náà ní pé lárúbáwá ni wọn Salih èdè lárúbáwá ni Salih wọn lẹni tó dára ẹni tó dára ètè lárúbáwá ṣùgbọ́n àwọn ànábì tẹ́ ẹ máa gbórúkọ wọn bíi Ibrahim bíi Ismail bíi bíi Yaqub bíi Ishaq bíi Musa bíi Isa Zakariya gbogbo eléyìí kò sì di lárúbáwá àwọn èdè ni tó jẹ́ èdè àwọn orúkọ ni tó tinú. No èdè Ibraniya tó ti bẹ̀ wá èdè Ibro so orúkọ ni tí kìí ṣèdè Lárúbáwá ṣùgbọ́n Salih èdè Lárúbáwá ni Nuh èdè Lárúbáwá ni arafi mẹ́ta èdè Lárúbáwá ni fahuwa yansarif tẹ́lẹ̀ báyìí wa àwọn èèyàn Nabi Salih wọ́n ń gbé ẹ̀bá Madina anabi sallallahu alayhi wa sallam ó kọjá gba ìlú wọn nígbà kan nígbà tí ń lọ sí Tabuk ó ń lọ sí Tabuk ní ọdún kẹsàn-án lẹ́yìn hijra Tabuk yẹn tẹ́lẹ̀ ara lẹ̀ Sham ṣùgbọ́n ní lọ́wọ́lọ́wọ́ báyìí at ó ti di apá kan nínú al-Mamlakatu al ó ti di apá kan nínú Saudi Arabia tẹ́lẹ̀ ara lẹ̀ sham ṣùgbọ́n ti di ara asaudiya ní ìgbà tí anabi sallallahu alayhi wa sallam ó sọ̀kalẹ̀ pẹ̀lú àwọn ọmọ ogun tó kó lẹ́yìn wọ́n sọ̀kalẹ̀ nígbà tí wọ́n dé Hijr ìlú àwọn Samudawa ìgbà tí wọ́n débẹ̀ àwọn èèyàn fẹ́ láti lọ mú mi nínú àwọn kànga ilé ìtòsí fún àwọn Samudawa àwọn máa pa mi kànga rẹ̀ mu wọ́n fẹ́ lọ mu nínú àwọn omi kànga ètò ìsìnkú àwọn sámúdáwá wọ́n máa pa mi kànga rẹ̀ mu. àwọn èèyàn wọ́n pọn mi jáde omi tí wọ́n pọn jáde wọ́n fi kó yẹ fún èrò pé àwọn fi ṣe búrẹ́dì wọ́n sì bù nínú omi yìí wọ́n dà sínú kòkò wọ́n gbé korí iná. báwọn dáná anabi sallallahu alaihi wasallam wọn apá wọn láṣẹ ẹ dánú ẹ dojú àwọn kòkò yẹn ẹ dojú wọn délẹ̀ àwọn ìyẹ̀fun tẹsí ti pò kálẹ̀ ń ẹ fún àwọn arákùnmí jẹ káwọn fi o náà kó wọn kó Samuda wa anabi wa kó wọn kó ń bẹ ó bẹ̀rẹ̀ sí ni kó wọn lọ títí wọ́n fi débi kànga eléyìí tó ṣe pé látara rẹ̀ ní ràkúnmí tọ́lọ́wọ́n bá mú jáde látara kọ òkúta kọ́ máa jẹ́ àmì fún Salih gbàtà dédi kànga yẹn lànàbì tó dúró ó lànàbì ṣe màgà ọlọ́wọ́n bá ló fi ma torí bá nàbì ò sí láyé ńgbà náà wọn ò sì sá mi sí. Si ọlọ́run bá ló fi mọ̀ so nígbà tí wọ́n á dé di kàga tí ràkúnmí tí máa mú yẹn anabi wa dúró ń bẹ gbogbo àwọn gbogbo wọ́n sọ̀kalẹ̀ sinmi níbẹ̀ ṣùgbọ́n anabi sallallahu alaihi wasallam sọ fún kẹ́ ẹ gbọ́dọ̀ wọlé àwọn èèyàn tó ṣe pọ́nlọ́ wọn bá parun o ẹ gbọ́dọ̀ wọnú lé àwọn èèyàn tó lọ́n parun ó ní inni akhsha. أن يصيبكم مثل ما أصابهم فلا تدخلوا عليهم ẹ̀rù ń bà mí o kírun tó ṣe wọ́n má bàa ṣe yín ẹ̀rù kírun tó ṣe wọ́n ṣe yín ń bà mí ẹ gbọ́dọ̀ wọnú lé wọn wọ́n túmọ̀ sí pé téèyàn bá wọlé ẹni tó lọ́wọ́ bá parun ó súnmọ́ kí parun jẹ́ téèyàn náà ìdí nìta Nabi sallallahu alaihi ni ẹ gbọ́dọ̀ wọnú lé wọn tó lè jẹ́ àwọn ẹ̀rí ti fi hàn wá pé tẹ́ bá débi tí ọlọ́run ọba wa tó ti pa àwọn kan run ẹ gbọ́dọ̀ dúró ń bẹ̀ o tẹ́ bá débi tí ọlọ́run ti fi parun àwọn kan ẹ gbọ́dọ̀ dúró ń bẹ̀ ẹ gbọ́dọ̀ wọ́ bẹ̀ o pé wàá gbé kámẹ́rà ẹ máa yà wọn ni nínú ẹgbàá wa mi wọ́n Abdullahi رضي الله عنهما. lànà bí sallallahu alayhi wa sallam sọ nígbà tó wà nílùú àwọn Samudawa òní la tadkhulu ala haula al-mu'addabin ẹ gbọ́dọ̀ wọlé lọ bá àwọn ẹni tó lọ ń fìyà jẹ yìí o wọn ti kú wọn ti parun anabi náà gbọ́dọ̀ wọlé lọ bá wọn. illa an bakin àyàfi kọjá pé ẹ wọbẹ lẹni tí ń sunkún nítorí mú yín wọbẹ nu fa illam takunu bakin. tẹ́ ẹ̀ bá jẹ́ ẹni tó ń sunkún fala tadkhulu alayhim ẹ ò gbọ́dọ̀ wọlé lọ bá wọn an yusibakum mithla ma asabahum kírun tó sì wọ́n mọ̀ bá sí i ìjẹba torí ẹ ẹyin náà ibi kan bẹ táburú ti ṣẹlẹ̀ sẹ́nìkan tọ́lọ̀ ń ti mú káburú ọ̀ṣẹlẹ̀ sí ẹ lọ ọbẹ̀ ẹ máa wòran ẹnìkan máa pè tàn irú ètò yorùbá máa ṣe kọtọ kọtọ rárá torí ẹ ló ṣe jẹ́ wípé tó bá jẹ́ pé àyè kan lọ́lọ́run ti ní kílẹ̀ ọlọ́ ẹnìkan mi kọtọ ká lọ síbẹ̀ ká lọ dúró síbẹ̀ ọmọ wa pè tàn bó ṣe ṣẹlẹ̀ àti bó ṣe wọlẹ̀ kílẹ̀ ọmọ tún lanu kọ́ máa gbòòlù ẹ̀ náà ni fẹlẹ ìjẹba nígbà tá Ànábì sallallahu alaihi wasallam nínú ẹgbàá wọn mi tó lọ jagun Tabuk àwọn èèyàn àwọn èèyàn yára tètè wọlé lọ bá àwọn Samudawa yẹn ni kí wọn wọnú àwọn ilé wọn ìròyìn eléyìí détúgbà Ànábì sallallahu alaihi wasallam ó wá pariwo pé àwọn èèyàn pé as-salata jami'a ẹ péjọ fún sọláàtì láwọn èèyàn bá lọ bá nàbí sallallahu alaihi wasallam nígbà tó dìrò àkúnmí rẹ̀ mú ń sọ pé ma tadkhuluna ala qawmin ghadiba Allahu alaihim ẹ má wọlé tó àwọn ìtọ́lọ̀ ń bínú sí o ẹnìkan nínú wa ọ wá pe ànábì sallallahu alaihi wasallam ó ní títà fi wọlé tó àwọn ni pé ọ̀rọ̀ wọn yà wá lẹ́nu ànábì ni ẹ jẹ́ fún yín ní ìrònípa ń yanilẹ́nu jọ lẹ́yìn lọ́ọ̀ òun náà ní ẹnìkan nínú yín tí ń fún yín nírò nípa tó ti ṣẹlẹ̀ síwájú yín àti ní tí ó ṣẹlẹ̀ lẹ́yìn yín torí ẹ dúró dọ́gba o ẹ má ṣe ségesège ń di ẹ̀sùn ni pé ọ̀rọ̀ àwọn támúdáwọ̀ yanilẹ́nu bíi ríran tọ́lọ̀ ọ̀run sí yín òun fún yín nírò nípa tó ti ṣẹlẹ̀ ṣáájú ati ní tí ó ṣẹlẹ̀ lẹ́yìn yín. so ẹ tẹ̀lé tèmi o ètò ọjà jù èsì ariwo ọjà àwọn kan wá ń bọ̀ tó ṣe é pé wọn ò ní rí nǹkan kan tí fi dáàbò bora wọn àwọn kan ń bọ̀ táwọn ò ní rí nǹkan kan dáàbò wọn ọjọ́ ìgbà wa tó ṣe fẹsẹ̀ rinlẹ̀ ahmed rahimahullah onagbegba ọ̀rọ̀ mi wà látọ̀dọ̀ jabir ibn abdillah wọ́n lánàá bí sallallahu alayhi wa sallam sọ pé la tas'alul ayat ẹ má jẹ́ni tí wọ́n máa tọrọ àmì àmì àmì à ń fẹ́ kọ́ lọ́wọ́ bó fi àmì kó fi hàn wá gbọ́wọ́ rẹ tá a fi mọ̀ pàánà bí ọlọ́ọ̀ni ọ́ afẹ́ mu'jiza faqad sa'alaha qawmu salih torí kó àwọn èèyàn Nabi Salih wọ́n ti tọrọ kíkọ́ lọ́wọ́ bọ́ sàmì kalẹ̀ fáwọn fakanat lọ́lọ́wọ́ bá bá ní kí ràkúnmí ó jáde ràkúnmí yẹn ó máa ń wọlé gba bí yóò sì jáde gba bẹ́ẹ̀ tó bá fẹ́ lọ mú mi ibi tó máa ń gbà wọlé ni ibi tó máa ń gbà jáde ni. fa'ataw an amri rabbihim àwọn èèyàn yóò á ta pàṣẹ ọlọ́wọ́n ọba tó ní gbọ́dọ̀ fagbúrú sí yìí fa'aqaruha wọ́n pa wọ́n pa ràkúnmí òun máa mú mi lọ́jọ́ kan àwọn wa máa mú wàrà ràkúnmí yẹn lọ́jọ́ kan wọ́n sì pa ràkúnmí yìí ẹnikẹ́ni tó bá mú mi lónìí àwọn mú mi lè kiri lọ́la wọ́n pa ràkúnmí yìí ọlọ́wọ́n bá wá fi gbé ó fi gbé ńlá ó fi sọ wọn di ara bọ̀rọ̀ gidi tí ò lè rúra mọ́ tí ò sẹ́mi lára rẹ̀ ìgbé lọ́lọ́run fi pa wọn. ọlọ́run mú wọn kó lábẹ́ sánmà látàrí ìgbé yẹn ẹnìkan ṣoṣo lọ́lọ́run bá gbá lẹ̀ nínú wọn tí ò jẹ́ kí ó ṣe é ní àsìkò tí gbogbo wọn parun tọ́lọ̀ lọ ìparun tiẹ̀ lára gánà fi haramillah torí kò ń bẹ nínú haram kò ń bẹ nínú haram ìgbà tó jáde kò nù haram ìparun tiẹ̀ náà bá yẹnni gbọ́dọ̀ wọn parun nígbà tó wà nù haram ìgbà tó jáde qalu man ya rasulullah wọn ìta ni rẹ anabi sallallahu alayhi wa sallam ó ní abu rigal abu rigal. فلما خرج من الحرم أصابه ما أصاب قومه gbàtó náà jáde kúrò nínú haram irun tó sa àwọn èèyàn rẹ̀ sí. hadithi onáfẹsẹ̀ nílẹ̀ ọlọ́ni wa ila tamuda akhahum saliha ẹran wọn létí gẹ́gẹ́ bọ́lá wọn bá ti ṣe ẹran anabi salih sáwọn ọmọ ẹ̀yà rẹ̀ àwọn atamudawa ẹran wọn létí àwọn atamudawa. tọ́lọ́run ọmọ aya wọn Sálíhù tọ́lọ́run ṣe torí pé ńgbà tọ́lọ́run bá rán ìránṣẹ́ àti inú àwọn èèyàn ló ti máa ń mú un wọn kì í fi àjòjì ṣe ìránṣẹ́ láàrin àwọn èèyàn ẹni tẹ́ ẹ̀ mọ̀ tẹ́ ẹ náà ni yóò sì ti ẹni tí gbogbo yín ti ń fọ rere nípa rẹ̀ ṣáájú kó tó ànàbì kò wọ́n ṣe jọ́ màtá báyìí lójijì ló bá tún ọ ń dá ànábì sẹ́wọ̀n kí wọ́n máa gba ànábì so yọ jẹ ni pàtàkì yọ jẹ ni ọwọ yọ jẹ alápọ̀nlé yọ jẹ ní tí gbogbo èèyàn ń bu ikún yọ jẹ ní tí gbogbo èèyàn ń wò pípa ìtọ́wà ọ̀gá irú ṣe léyìí tí gbogbo báyìí èèyàn ọmọ ìyá wọn nítorí tó bá jẹ́ pé kì í sọmọ ẹ̀yà wọn wọ́n lè sọ pé àwọn ń fa nàbì láti inú àwọn ẹni táwọn ọmọ rí àwọn lè gbà lánàbì lọ sọ àwọn olùdíkẹ́ni kọ́kọ́ mọ ìyá wọn lẹ́nu ọmọ ẹ̀yà wọn lọ́lọ́run àti wọn. gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé gbogbo ànábì yòókù náà ọmọ ẹ̀yà wọn lọ́lọ́run àti wọn. ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ọmọ ẹ̀yà wa ni òun lọ́lọ́run àti wa òun lọ́lọ́run àti wa ọmọ ìyá wa ni nípa jíjẹ́ èèyàn kìí ṣe màláìka ọmọ ìyá wa ni nípa pé mùsùlùmí ni gbogbo mùsùlùmí kúmá ọmọ ìyá mùsùlùmí ni alimuslimu akhul muslim innama almu'minuna ikhwa tó gbogbo eléyìí òun náà ló ṣẹlẹ̀ wọ́n á sọ kí ẹ gbàdúrà tó jẹ́ pé lárúbáwá ni káwé tuntun lárúbáwá àti pé kìí sàwọn àlọ́ lọ́ọ̀rán sí ọjọ́ tètè gbọ́rọ̀ kíákíá kọ́rọ̀ rẹ̀ ọmọ jásí náà nínú lárúbáwá ló ti wọ́ ọlọ́run láti yọ ànábì gbẹ̀yìn tó ń fẹ́ ara sí gbogbo àgbáńlá yìí kí ló wá sọ̀rọ̀ ibẹ̀ ni kálukọ́ kọ́ lárúbáwá náà láti yẹn bá kọ́ èèyàn gbọ́n tá ànábì yẹn sọ yìí. àti rán sáwọn ọ̀ràn Samudawa ọmọ ìyá wọn Salih alayhi salam ìgbà tí sọ́ọ̀lì náà ti sẹ́ẹ́. قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره ẹ̀yin ẹ̀yà mi Allahu Rabbul Alamin nìkan ni kẹ́ máa jọ́sìn fún torí pé ẹ ní Ọlọ́run mi ìtọ́ yàtọ̀ sí ẹ ní Ọlọ́run mi ìtọ́ yàtọ̀ sí kí ló wá yàtọ̀ nínú sẹ́tí ànábì Salih tó jẹ́ sẹ́yìí tá ànábì Hudu jẹ́ sẹ́yìí tá ànábì Nuh alayhi salatu wassalam tí gbogbo wọn jẹ́ èwo ló yàtọ̀. nínú sẹ́ẹ̀ tiwọn náà sí táwọn ànábì tó tún dé lẹ́yìn tó fi dórí ànábì wa gbogbo ànábì ọlọ́run pátá ìpèpè tiwọn wọn a máa pèpè lọ sí di ẹ̀sìn ọlọ́run lóun nìkan ni. ẹ má fi kankan nínú ìjọsìn torí pé ọlọ́run ọba rẹ̀ dá gbogbo kálukú sáyé náà ní wọ́n lè sáà bùkátà kó tún rán ìránṣẹ́ kan yìí tó bá sì pé tó ti torí rẹ̀ dá wa à ń bùkátà torí tí ọba sì táwọn ìránṣẹ́ tó rán bóòlù àbá sì máa tó ti torí rẹ̀ dá wa àbá ti mà torí pé àwọn náà látara wọn mọ kí ni tá à ń ti torí rẹ̀ bẹ lókè pẹ lẹ́yìn náà àwọn anábì yìí báyìí táwọn wá di sí Ọlọ́run kò sànàbì tó wá di sí Ọlọ́run lórúkọ pé wọn gbowó sẹ gbogbo wọn di sí Ọlọ́run. wọn ò sì retí owó ọ̀yà lọ́dọ̀ ẹnìkan lórí iṣẹ́ tí wọ́n wá jẹ. ya qawmi ibudullah ẹ̀yin ìyá mi ẹ̀mí ẹjọ́ sì lọ nìkan o ma lakum min ilahin ghayru ẹ ò ní ọlọ́run mi tó tọ́ láti fòdodo jọ́sìn fún yàtọ̀ sí ìṣe ni àwọn ànábì yìí máa ń pè yẹn lọ sídìí ẹ̀sìn ọlọ́run lónìkan torí pé àwọn èèyàn jẹ́ni tí torí pé tó bá jẹ́ pé ntẹ́ ń pè wọ́n lọ sídìí rẹ̀ náà ni wọ́n ń ṣe ni kò ní ìdíyẹ tí wọ́n ti ṣe míì lẹ́ pè wọ́n lọ sídìí rẹ̀ tó túmọ̀ sí pé láti ìgbà tọ́lọ̀ ti rán Nuh alayhi salam tó fi dórí àwọn anábì tó dé lẹ́yìn rẹ̀ àìgbàfọ́lọ̀ ìmọ̀ àṣẹbọsọ́lọ̀ ó ti gbógo ó ti gba ayé kan ní gbogbo gbà yẹn. كيف نسوك وما أرسلنا من قبلك من رسول إلا نوحي إليه أنه لا إله إلا أنا فاعبدون أنا ينسيكم ساجوري النبي محمد صلى الله عليه وآله وسلم ساويا ساويا كالكوا أفكو جاكوي إسيتا فينا وناني كيكو سيوفا كاو tutọ́ láti fòdodo jọ́sìn fún mi ọlọ́run fa'budun torí náà èmi nìkan ní ká ẹ máa jọ́sìn iṣẹ́ tó lọ́n fi ràn gbogbo ànábì nù. walaqad ba'athna fi kulli ummatin rasula an a'budu Allaha wajtanibu at-taghut. dájúdájú àti gbé ìránṣẹ́ kọ̀ọ̀kan dìde o nínú ìjọ kọ̀ọ̀kan iṣẹ́ wọn tí wọ́n á jẹ́ báwọn èèyàn náà ni ẹ máa jọ́sìn fọlọ́n lónìkan kẹ̀sì jìnnà sáwọn òòṣà òòṣà nàbì kan tó sọ pé ẹ máa sìn mí lẹ́yìn ọlọ́run kò sí ìránṣẹ́ kan tó lọ́n fi ránṣẹ́ sáyé tó sọ pé ọlọ́run lò kò sí gbogbo apáta wa jí sí ọlọ́run ní pé ẹjọ́ sì fọlọ́run ló nìkan. qad ja'atkum bayyinatun min rabbikum àmì tẹ́ tọrọ ti dé wá báyìí o ẹ̀yin náà lẹ tọrọ àmì ẹni tó bá jẹ́ pé ànábì ọlọ́run bá ní mi kí tó fẹ́ fi hàn yín pé ànábì ọlọ́run ni bí àmì wo bí àmì wo lẹ́ ń àwọn náà ni àwọn ń fẹ́ ràkúnmí tí ó jẹ́ aboyún ràkúnmí aboyún ràkúnmí tí ó sì padà wá bí máa ń ṣe jù wá ńlá ń fẹ́ but ràkúnmí yẹn o à ń fẹ́ kí ràkúnmí ó bí o à ń fẹ́ ràkúnmí tí àpáta ọ̀pọ̀ jáde ẹ máa wo àwọn alágídí hmm? special ràkúnmí. Hmm? àpáta ọ̀pọ̀ jáde kìí sì ṣe gbogbo àpáta àtúrúkọ ọmọ sùn wá lójú àpáta òun là ń fẹ́ kọ́ pọ̀ jáde kó sojú gbogbo akágán ni ẹ̀ tẹ́ ìbá ṣẹlẹ̀ àgbọ̀ àwíjàre tẹ tọrọ tí ó tọ́ka sí kó dodo ni tí mo mú wa ó ti dé wá báyìí. هذه ناقة الله لكم آية ràkúnmí ọlọ́run ní o ràkúnmí yẹn ẹsẹ̀ tèèyàn ràkúnmí ọlọ́run ní lẹ́kùn ààyè fún tí ọ tọ́ka sí fún yín pé dájúdájú òjíṣẹ́ ọlọ́run ọba ni kápátọ̀ pọ̀ ràkúnmí jáde tí ó jábóyún ràkúnmí tí ó padà wá bímọ àpáta ti pọ̀ jáde àpáta ti pọ̀ jáde àmì àmì ti dé tọ eléyìí nígbà tá a pè ní naqatullah wa qala lahum rasulullahi naqatullahi wa suqyaha gbàdá pé ní nàkọtùlọ àkọ́kọ́ gbogbo wa gbogbo wa pátá mílíkùn lèlà ohun yìí ní la jẹ fọlọ fọlọ ló ní gbogbo wa tó bá yẹ pé nàkọtùlọ ìdọ́fọ̀tù mílíkùn ni ìdọ́fọ̀tù mílíkùn ni yóò jẹ́ pé kò mú tùmà tuntun jáde yẹn tó bá gbọ́ pé ràkúnmi ọlọ́ọ̀ wọ́n fi tì ọlọ́ọ̀ torí pọ́lọ́ọ̀ lónìí kò mú nǹkan tuntun jáde torí pé ẹ̀yin tẹ́ ẹ béèrè àmì náà kálọ́ ní Allah èmi tẹ́ ẹ pé kí n bá yín mú àmì wá náà kálọ́ ní mí Allah àmì tọ́lọ̀ ń mú jáde náà kálọ́ ní Allah so nítorí ẹ eléyìí kò gbọdọ̀ jẹ́ pé ìtumọ̀ rẹ̀ ni ìdọ́fẹ́tù milk ajẹ́ ìdọ́fẹ́tù tashrif ìdọ́fẹ́tù tashrif àfi ti àgbéga ni pé ràkúnmí ọlọ́ọ̀ ni o sẹ́wọ̀n kí wọ́n á ní ràkúnmí ọlọ́ọ̀ à gbogbo onílàákà ẹ̀kọ́ yọ kàkún yọ bá bàrà rẹ̀ gẹ́gẹ́ bí sọ pé alikaabatu bayitullah káàbà ilé ọlọ́ọ̀ni ilé yẹn wọ́n pè ní ìdọ́fẹ́tù tashrif àfi ti tàgbéga ni wọ́n ìlà ọlọ́run ló ní káàbà òun ló ní àwa tá fọlọ́ọ̀ ní káàbà tó eléyìí ó ní ràkúnmí ọlọ́ọ̀ni òtúrẹ́ kẹ́ mọ wọn ara yín o garangaran ọ̀yẹ́ yín o sí ràkúnmí yìí o torí pé àti béèrè kọ́tẹ́jọ́ àti lè sọ òfin tó dé ó ní wàhálà ẹ máa sọ gbanú atọrọ adalagara bàbá rìmù kò ní rí mú wájà rẹ òpùrọ́ ni wọn sọ bẹ́ẹ̀ lérò pé kò lè ṣeé ṣe ràkúnmí sì jáde garando wàhálà wà bá yín báyìí. هذه ناقة الله لكم آية ràkúnmí Ọlọ́run ni o àmì lọ́jọ́ fún yín ẹ̀yin lẹ́tọ̀rọ̀ mọ́jísà o eŋti dánilágara tẹ́ bá sọ pé jíjáde tí ràkúnmí jáde látara àpáta yẹn tó nínú kò túmọ̀ sí pànàbí Ọlọ́run bàbá ni mí ẹ̀yin náà sọ fún àpáta mi kò mú kankan jáde bó sì wù yín sọ fún àpáta yín náà kọ́ jáde. tí ẹ bá ti rí a ajẹ́ pé ọ̀yẹ̀kẹ́ ẹ̀ mọ̀ pàmì yẹn kọ́ àmì pa ànábì ọlọ́run ọba ni àwọn náà ni tọrọ lọ́dọ̀ Sálíhù pé kọ́ bá wọn mú àmì wá wọ́n sì tọrọ lọ́dọ̀ rẹ pé íńtà ń kan jáde látara àpáta kan jáde látara àpáta yìí pàtó àpáta wọn tọrọ mikira kumi kan jáde tí ọjà aboyún sọọlẹ ó wá ní tó bá jẹ́ pé ní tẹ́ bá fẹ́ nu ẹ wàá fún mi ládéhùn yín ẹ bá mi ẹ ẹ ṣàdéhùn fún mi mo fẹ́ bá yín dá mẹ́jẹ̀mú kan tọlọmọ bá bá gbà tó sì mú àmì tẹ tọrọ jáde tó mikira kumi ọ jáde àjẹpẹ gbà mí gbọ́ ẹ gbọ́ lọmọ bá gbọ́ ẹ sì máa tẹ̀lé tèmi tẹ́ bá ti mọ̀ pé ẹ gbọ́ ẹ tẹ̀lé tèmi pẹ̀lú ògbó ọlọ́run máa bẹ lọ ọlọ́run sì mú àmì yẹn jáde gbogbo wọn bá dáde hùn wọn fi ọkàn rẹ̀ balẹ̀ wípé àwọn sàdé hùn àwọn sì pé májẹ̀mú kíra kùnú ọsà ti jáde Salih alayhi salam ó dìde ọlọsẹ sọlẹ ó sì bí ọlọ́run bá ọba tó ga tó gbangban àpáta bá bẹ̀rẹ̀ sí ní rúra àpáta bá bẹ̀rẹ̀ sí ní rúra. lójijì làpáta bá fọ́ ńgbàtà fọ fọ́ kan bá jáde tó ṣe wípé ọjẹ́ onínú olóyún ràkúnmí jáde ó bímọ lẹ́yìn ìgbà tó ti ṣègbà díẹ̀ láàrin wọn ọmọ rẹ̀ ó ń lọ níwájú ìyá rẹ̀ ọmọ ń lọ níwájú ìyá gẹ́gẹ́ bí wọ́n ti ṣe tọrọ ràkúnmí ọlọ́mọ tí ó jáde. láti inú àpáta yìí kíá tí ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ẹni tó jẹ́ olórí wọn wọ́n ń pè ní Jundu' ọmọ òun gba anabi anabi Salih aleyhi salam ọ gbàgbọ́ atún àtàwọn tó wà pẹ̀lú rẹ wọ́n gbàgbọ́ gbogbo àwọn ọlọ́lá yòókù nínú àwọn àwọn náà gbèrò. láti gba sọ́ọ́lì gbọ́ ibi tá a tọrọ nù hánà láti bá sàdéhùn pé tó bá ṣe àgbàgbọ́ ṣùgbọ́n olórí ibú burúkú kan olórí ibú burúkú kan nínú wa wọ́n ń pè ní Dha'ab ọmọ Amr ọmọ Labid àti Habbab tọ́jà pọ̀ ní mójútó léwòsà baba nílédì ọ̀daràn àwọn wọ̀nyí àti Ribab ọmọ Sam'ar ọmọ Jalhas gbogbo àwọn ọ̀daràn yìí àwọn dí wọn lọ́nà wọn dí wọn lọ́nà pé kẹ́ni ẹ gbà tó àná gbọ́ pé kẹ́ni kò sáyè kò sáyè gbogbo ẹni tó bá lóun fẹ́ gbà kó wọn kún jù lọ́nà tó. báyìí ni wọ́n dí wọn lọ́nà báyìí ni ràkúnmí yìí ń gbàrin wọn àwọn ìtọ́gbàgbọ́ wọn ò jù díẹ̀ lọ. ràkúnmí wọn gbá àárín wọn òun àtọmọ rẹ̀ lẹ́yìn ìgbà tó ti bí mata níwájú wọn ó ti lògbà díẹ̀ lẹ́yìn jíjáde tóyún tóyún tọrọ kókó jábọ yín abẹ́rẹ́ rí nǹkan sì jáde tóyún tóyún ó sì gbé iye ìgbà díẹ̀ láàrin wọn kó tó di kó bímọ ó sì bímọ òun àtọmọ rẹ̀ ń wọn fún ìgbà kan òun mi kankan yóò sì fi ilẹ̀ fún wọn lọ́jọ́ kejì wọn jọ máa pín fifty fifty torí tẹ bá ti lè tọrọ wàhálà tọràn bá dé ara yín ni kẹ ẹ bá wí jẹjẹjẹjẹ lọ lọ pọn mi lójoojúmọ́ o kò sẹ́ni tó dín in lọ́nà ẹ̀yin lẹyìnlẹ fẹ́ rà kún mi àbàmì o tí ó tara àpáta jáde o tí ó tún lọ́mọ lẹ́yìn o Ọlọ́run bá wa gbọ́ gbà Ọlọ́run wa sòfin pé etí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní ìsinmi pé ìlú òpin méjì nípa ẹ̀tọ́ àti mumi gbogbo yín gbogbo yín lórí tẹlẹmù yín ìjọ kan la fún yín tẹ́ fi pọn mi ìjọ kejì jẹ́ ti ràkúnmí àtọmọ rẹ tó bá ti dijọ́ kẹta ọkàn yìí tó bá dijọ́ kẹrin ọkàn ràkúnmí tó bá dijọ́ karùn ó tún kàn yìí tó bá dijọ́ kẹfà ọkàn ràkúnmí àmọ́ agúnjọ́ ọkàn mi pẹ̀lú ẹranko eléyìí ẹsẹ ẹranko lásán nàkọtùlọ́ọ̀hì rakumi ọlọ́ọ̀ni fi gbà yín tó tí rakumi wa lọ pọn mi tó ń bá lọ mú mi lódò táwọn ò ní lòdò tó sí wọn láti wá fún ara rakumi mu wọn fún mu lọ́fẹ̀ẹ́ wọn ò ní san kọ́bọ̀ ẹ dákun sí gan kápẹ́ ńlọ́ba jáde láàrin tìyín nìsí wọn alẹ́ ẹlẹ́tọ̀ọ́ sáti mú mílíkì rẹ̀ sẹ́yìn ó lè mú ní yorùbá lẹ́wọ̀ ràkúmí tá a ya rẹ̀ àbí òye wa torí gbogbo ẹranko à nídìí láti mọ bàbá rẹ̀ àbẹ́yìn fẹ́ mọ bàbá ẹranko tó oní àgùntàn ó ọmọ kó ta tó ọmọ yìí nígbà tí èsì pé yàn so nítorí ẹ nígbà tí ẹ̀yin ọmọ ya ẹ mọ ya ara fún mi ẹ kàn rí pé àpáta náà lọ́pọ̀ ní yorùbá lẹ́wọ̀ ṣé wọn á ní kálukú lè wá fún mọ ẹ ṣe yóò bọ́ rọra tàdí mẹ́rin ké ee ẹ ṣe àkúnmí àbàmì kódà àwọn tún lè sọ́dún ọ̀sà ní yorùbá lẹ́wù tí wọ́n gbọ́ lọ́ngbọ́ wọ́n lè tún máa bọ́ ẹ lè máa bọ́ ẹbí aláwọ̀ ọlọ́ọ̀hù ni wọ́n rí lára agi àgbọn ọlọ́ọ̀hù lára lára àgbọn àgbọn àgbọn ti ń bẹ lórí igi wọn á rí kí wọn wọn ní kẹsẹ mùsùlùmí kan làgbọn wọn á lé rẹ fún ah, àmẹnitọ́ lọ́ọ́ rí <laughs> èsì ṣe english wọn fi kọ́ ọ oh, transliterate rẹ wọn á ní lárúbáwá náà ní ọlọ́ọ̀hù. Afa ilé ọ̀gbẹ́sẹ̀ mọ́ kálukú bẹ̀rẹ̀ sí dá wa ni a abamigi agbọn kan bẹ́ẹ̀ bí báyìí abamigi kálukú ọmọ agbé bùkátà tirẹ̀ lọ́ba kálukú ọmọ agbé bùkátà tirẹ̀ lọ́ba gé agbọn káwí ká gbọ́ àfa wọ́n ti bẹ̀rẹ̀ sí pàpò igi àgbọn eléyìí èsì igi àgbọn lásán abàmì ràkúmítọ́ wá nínú àpáta lọ́mọ Yorùbá wà á fi ilẹ̀ wọn lọ máa bẹ pé fún wa lọ́mọ yọ dáa fún wa àtàjẹ á máa ta ó omi rẹ rè ó koríko rẹ rè ó jáwa náà máa ta ó yorùbá ṣe máa ṣe ṣírùkù kódà tí yorùbá bá lọ ní màálù tí màálù bá bímọ mẹ́ta lẹ́ẹ̀kan náà wọn lè máa bọ ẹ ọmọ mi ó sì lóyún ó bímọ mẹ́ta lẹ́ẹ̀kan wàhálà wọn lè sọ́dọ̀ Ọlọ́run tí wọn bọ ní yorùbá lẹbù bẹ́ẹ̀ bọ sí pọ̀ láàrin wọn ewúrẹ́ gan ti ń bímọ mẹ́ta mẹ́ta mẹ́ta mẹ́ta mẹ́ta mẹ́ta mẹ́ta lẹ́ẹ̀ márùn wọn lè pe ẹ mọ pa ọ à ń mọ kẹnu tọ báyìí ẹ̀yin ọmọ mi jọ kan ràkúnmí ọmọ mi jọ kan. níjọ́ tí ràkúnmí bá mú mi tẹ́yìn ọ̀gbọ́dọ̀ lọ pọn mi ọlọ́run tó fi nǹkan mí ìdí fún yín ẹ mọ̀ wá fún mílíkì rẹ̀ bẹ́yìn bá fúnru mílíkì òun àbàmì mílíkì lẹ́gbẹ̀ẹ́ gba omi òjò tí ò kan bí kankan ẹni a omi tẹ́ fi ṣe kínu bó wa ni mílíkì ràkúnmí tó ti máa bàtà jáde a wọ́n máa gbénu wọ́n máa kọ́dà ògbé tiẹ̀ náà pàtì aṣọ nítorí ọlọ́ni ẹ̀fún kẹ́ ẹ máa mú tọ́ wọ́n kó pamọ́ kálukú lọ kó ike tó ní wá lé kòndóró tó ní kálukú ọmọ fún wàrà yẹn síbẹ̀ kò sí ní tán subhanallah tọ́ ọlọ́run ti pín omi láàrin wọn ọlọ́run ti pín omi láàrin wọn ẹ̀sìn máa sọ omi nù. No. kálukú sì ti mọ ọjọ́ tiẹ̀. rakumi yìí ńgbà tó yẹ kí ràkúnmí ọlọ́ọ̀ni gbogbo tó wù ló máa ń jẹ lọ ẹni bọ́ọ̀dù oṣù gbọ́dọ̀ wọ́n kú à ń yọ ọ̀nà kàkíkàsì wàhálà lọ́kọ́ tó bá ti lè náwó kọ́wọ́ sí tọ́ ọba ràkúnmí nìyẹn yọ máa jẹ sí gbogbo tó bá yóò tó ibì kan jáde sí ibì kan yóò tó ibì kan jáde sí ibì kan nítorí pé ràkúnmí yẹn ó máa ń mu omi tí ó yó kẹ́rí tòun tó bá sì ti mú mi tó yó kẹ́rí ó ń bùkátà kó máa lọ kó máa bọ̀ kó máa rìn ká sódà tó mi yẹn yóò fi tètè wá bí gbà lọ lára rẹ̀ ẹ sì má gbàgbé pé àsìkò tí ràkúnmí yìí tó bá mú mi ọjọ́ tí mú mi àwọn èèyàn tún láǹfààní àti wàá máa fún wàrà sẹ́wọ̀n kí tẹ́lẹ̀ máa ti ń fún wàrà bómi ṣe pọ̀ tó lára rẹ̀ tí ó tún máa mú mi o yóò máa wá bí wọ́ lọ yóò máa wá bí wọ́ lọ yóò tún máa wọ́ bí wọ́ bí gbogbo bí tó bá dé tẹ́ bá fẹ́ fún wàrà ẹ̀ fún ní kò sí wàhálà tọ́. ṣùgbọ́n bí wọ́n ṣe ròyìn o ràkúnmí yẹn bọ́lọ̀ ń ṣe dá ó tóbi kọjá sísọ o ó tóbi gidigidi gbèsè ràkúnmí ordinary one sọ àmọ́ bó ṣe á tóbi ń kò burú ní rírí ọ̀rẹ́ wàá wò ọ̀rẹ́ wà ní wíwò tírakúnmi bá kọjá gbára àwọn nǹkan ọ̀sìn wọn gbogbo nǹkan ọ̀sìn ni ó túlẹ̀ pé irú èwo lélẹ́yìí. eléyìí wá pẹ́ wọ́n bẹ lórí eléyìí fúngbà pípẹ́ àkúnmí jẹ lọ́njẹ bọ̀ wọ́n sàtún tẹ̀síwájú lórí sísọ pé sọ́ọ́lì òpùrọ́ náà sọ́ọ́lì o ànábì sọ́ọ́lì òpùrọ́ ní sọ́ọ́lì yẹn tó bá jẹ́ pé àwa la màmá fẹ́ sọ̀yàn tí ò jẹ́ pé ànábì ọlọ́run ti ń jẹ́ bẹ́ẹ̀ rí. àbá sọ yìí pé orúkọ tó wà nínú orúkọ ni torí Salih nínú ìfọ̀yàmánì pé ẹni dáadáa ẹni dáadáa bóòlù sì sọ pé ẹni dáadáa lọ́mọ tó bí à ń bẹ lọ́n kọjá ẹni dáadáa ni sòṣùgbọ́n gbàtà nàbí ọlọ́run ti ń jẹ́ bẹ́ẹ̀ tọ́lọ̀ òkú kan yíyó kan padà ó túmọ̀ sí pé àánà lè sọ ọmọ ní kíni Salih èsè Saliu ọ̀kẹ́ <laughs> ọ̀kẹ́ Saliu so Yorùbá wọ́n máa wò pé tó bá kéré sáwọn táwọn ọ̀kẹ́ Salih wọ́n máa wúra rẹ̀ kó ń já máa kankan tó bá pè dára Yorùbá bí wọ́n ṣe máa ṣe nù Saliu bọ́ síbi Salih ló kọ́ tó ń pè wọ́lọ́mà Saliu lèmi ò so Salih fèlè túmọ̀ sí pé torí pé anabi gan ti ń jẹ́ bẹ́ẹ̀ òbúrúkú àsekínì òbúrúkú àwọn náà sọ mọ́ wa. orí ìpè anabi Salih ló kúrọ yẹn ni wọ́n wà àwọn kan áwọn kó tiẹ̀ lè mọ ipá kọ̀ọ̀kún kankan ẹ̀dá kun ẹja para kún mi ìkàkà sí mi. bó lẹ́nu kó sọ ma bá ní pọ́n mi mu odidi ìlú fa ìwọ sí ràkúnmí fa ní wọ́n á jẹ́ kó ohun mi odidi jọ́ kan ọjọ́ kejìlá ó tó pa báyìí ni wọ́n ṣe wọ́n ṣe forí korí wọ́n fi kun lókun ẹnu wọn kò lórí pé káwọn para fún mi. Qatada ó ní nínú tí mo gbọ́ níròyìn ó ní kí wọ́n sọ yìí pé ẹni tí ó para fún mi yẹn tọ́jú lórí ibú jù nínú wọn bọ́lá mi sọ pé ẹ̀dẹ́ ń bẹ̀rẹ̀ ẹ̀ṣẹ̀ ha ẹni tọ́jú lórí ibú jù nínú wọn bọ́lá ń sànù wa wọ́n ní ó tọ̀ lójúlé lójúlé ńlọ gba ńlọ gba lẹ́nu oníkálukú wọn pé síwọ́n náà farama àbọ̀ farama títí kálukú wọn fi sọ pé òun farama káwọn pa kódà ó tó tọ̀ lórí àwọn obìnrin nínú ilé wọn lórí àwọn ọmọ wẹ́wẹ́ la ilaha illallah kékeré kálukú ó sórí ibú papọ̀ torí wọn fẹ́ dórí ibú sí o wọn fẹ́ dórí bẹ́ẹ̀ ni gbogbo ẹni tí ó bá ti forí jálé agbọ́n àbílẹ̀ oyin yóò máa bì ẹyin yòókù tí a jókòó pé ṣé ẹ lè sáré ẹnu eré bíbá ọ náà mo fẹ́ mo fẹ́ dín agbára kan wò ni ẹyin náà wà máa kẹ́ni àbùrọ̀mọ́ lè sáré nígbà tí èsì kólú ẹ darúgbó tí èsì kólú kíákíá náà bá jálé agbọ́n kárí ibi tẹ́ ẹ lè sáré dé báyìí so ẹ̀yin náà ti lé rí ẹ ti lé ka kékeré ni wọ́n bá ka eré ní ìsìnkọ́sẹ́ tó lé lé mi mú lọ́wọ́ yín tí àwọn tá a wí bá fọ́n ká tí wọ́n lé yín ká fún kálukú pò wọ́n sí o so bẹ́ẹ̀ náà ni olórí ibú tó bá fẹ́ dà lóru tẹ́nìkan bá fẹ́ dà lóru nìsín wọ́n yìí sàdédé dà dàrú yóò pe àwọn arú rẹ̀ àwọn arú rẹ̀ àwọn arú rẹ̀ pé kí n lè rí sí kò wọ́n dà lóru wọ́n ní ah, ìdí àti dàlúrú o ni ah àwọn abẹnugan wa náà nì àwọn nìkan ní dànkan jẹ ẹ bàbá sì dàrú tí gbogbo ẹ bá bá púpọ̀ bá púpọ̀ tí gbogbo ẹ bá àtún á máa tútù wọ́n náà lè àwọn fọwọ́ sí i. kìnnì kan ọjọ́ àwájọ ọkọ̀ ọ̀bọ̀wé ni o èsì tí ó wà á dé lẹ́tàtẹ́lẹ̀ mà sí o ẹgbẹ́ ìwé wa ọ̀nà ọ̀daràn ọ̀nà ọ̀daràn ọ̀nà ọ̀daràn ọ̀nà ọ̀daràn ni yóò bá di pé ń kárí. nígbà tó bá dọdọ tiẹ̀ tó bá sọ táwọn fún wa gbé dàlúrú báwo ẹ fẹ yọ ọmọ rẹ ni pèké ní kẹsẹ ká gbó owó gbogbo ti fọ sí wèé pé a lágbájá náà fọ sí tàmẹdù náà fọ ẹmí ẹmí náà fọ sí. bí àwọn tí dàlúrú náà ṣe ṣe fèlè tẹmọ tó fẹ ṣe ga ọfẹ para kúmi so yọ wàá kúnra tó ṣe tọlọ ń bá ń gbógun bọ. àtòun àtàwọn táwọn tó fọwọ́ sí o àwọn ó dúró níwájú ogun ọlọ́run pé kíni gbogbo àmàlàsì <laughs> ló kọ pé ó rò pé èèyàn kọmọpọlọ ni ọlọ́run tí ò ní kánjú kó tó ráyàn mọ́ so báyìí gbogbo wọn wọn fọwọ́ sí o gbogbo àwọn ọ̀daràn wọn fọwọ́ sí kálukú gbà tó fi dórí àwọn ọmọdé kéékèèké eléyìí lọ hàn gẹ́gẹ́ bí imáàmù Ibn Kathir ṣe sọ ọ̀rọ̀ tí Qatada sọ òdodo ni onítọ̀ hàn lára àyà yẹn pé bẹ́ẹ̀ ni gbogbo wọn ẹnu wọn kù nítorí pé ńgbà tí Ọlọ́run sọ pé fakadhabuhu fa'aqaruha wọ́n pe anabi sọ́ọ́lì ló kúrọ̀ wọ́n sì para kún mi fadamdama alayhim rabbuhum bidambihim fasawwaha Ọlọ́run apọ̀ gbogbo wọn pọ̀ pa wọn nítorí ẹ̀ṣẹ̀ tí wọ́n ṣẹ̀ ó mú wọn dọ́gba mọ́lẹ̀ gbogbo wọn kò mú wọn dọ́gba mọ́lẹ̀ so nítorí pé ni wọn kù lórí ní tí wọn ṣe yùn torí ẹ ọlọ́ni wa atayna thamuda naqata mubsiratan fadalamu biha àwọn thamuda wa ǹjẹ́ ẹ̀ mọ̀ pa fún wọn ní ràkúnmí bí ràkúnmí yẹn wọ́n jẹ́ ohun àrímọ́lọ́n ohun àrígbọ́lọ́ngbọ́n wàláì kò sí bọ́kì yẹn ṣe lè yí tó kò sí bó ṣe lè yí òkúta tó ràkúnmí jáde wájú rẹ nínú àpáta kí ló tún kí ló tún kùtọ fẹ́ rí tó fi gbọ́ lọ́wọ́ bá gbọ́ tí ì bá ti kùtọ bá wọ nánà so ṣùgbọ́n wọ́n sábò sisi fàákọrò nàákọ wọ́n para kún yọ ọlọ́wọ́n sọ pé fàákọrò nàákọ torí kọ́ ọlọ́run sọ pé idhan ba'atha ashqaha فقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوه فعقروها ọlọ́run ní ìtọ́jú lórí ibújù nù wọn ológbàwájú ṣùgbọ́n lọ́wọ́n sọ pé ìtọ́jú lórí ibújù nù wọn lọ́pa ìgbà tó lọ́n fẹ́ sọ̀rọ̀ pípa ó ní wọ́n pa á ṣùgbọ́n nìkan òun ló ta wọ́n nídìí kan tó sún wọn lọ sí ẹja pàjáre torí gbogbo tí bá máa dàrú láyé àwọn kan lórí ibú àgbà tí máa kọ́kọ́ sọ àwọn lórí ibú kéékèèké àwọn wàá gba orin yẹn wọ́n máa gbé tó ṣẹlẹ̀ nìyẹn o ẹnìkan ló tì wọ́n gbogbo wọn ni wọ́n jọ pa tọ́ báyìí ọlọ́run fi hàn pé gbogbo wọn lọ pa o lódodo tó wá gbé gbogbo wọn náà lọ fẹ́ pa gbogbo wọn kọ́ ní olùpa o gbogbo wọn kọ́ ní ràkúnmí ẹyọ kan kákí wọn tó ẹgbẹ̀rún ràkúnmí òkú káàtì yẹn ẹgbẹ̀rún kó tó di gbówó lulẹ̀ so ṣùgbọ́n kálukú fohùn sí kálukú lọ́wọ́ sí ìdí nu tó jẹ́ pé lábẹ́ òfin ọlọ́run tí wọ́n máa pa ẹnìkan ní ìsìn tí wọ́n á rí ẹnìkan múnú ẹni tó pa ìgbà tá ń rí mú torí ẹ̀ ló sì jẹ́ pé kì í ṣe pé ká kánjú tètè pa lọ́jà. Ja tẹ bá mú ọ̀daràn kí síkẹ̀ tètè lùpa lọ́jà torí tẹ bá tètè lùpa àṣírí tó yẹ kó tú òní tú ẹ̀yin tó dáa jù tí wọ́n bá ń lé ọ̀daràn òun náà ni kí wọ́n ṣe léṣe ní ìṣeniléṣe tí ò ní pa lọ́nà tó fi jẹ́ pé ẹ̀ẹ́rì mú fi gbọ́ àlàyé lẹ́nu rẹ̀ tá lọ́ọ́ ràn wọ́n gan-an tani àti tani àti ta ló tún wà ń di ọ̀rọ̀ yìí tá a fi kó gbogbo wọn lákòótán. yàtọ̀ sí kó ajẹ́ pé ẹ mú olórí boko haram kó tó di kóró tẹnu rẹ̀ ẹ dàbọn bò sọ pé gbàtà sí rí òtún ọ̀ràn tán dòní ọ̀ràn tán torí pé báyọ̀ wọn tán pa wọn mọ táwọn náà kó pamọ́ wọn ò fẹ́ kí ó sì dérí lórí kókó kó wọ́n jẹ́ kó àwọn tí ọba jẹ bẹ tẹ bá lẹbọ lẹrù kí lẹ tètè paasi kí lẹ tètè paasi tó àṣírí tó bẹ́ẹ̀ náà ni èèyàn yọkan tó bá jẹ kpóhùn ilẹ̀ rí tọ́pọ̀ àyàn àbí èèyàn méjì ní lé èèyàn èèyàn mẹ́ta ní mu ẹ gbọ́dọ̀ fara balẹ̀ kẹwàá bóyá èèyàn ọgọ́rùn-ún lọ́wọ́ àǹdí ọ̀rọ̀ gbogbo wọn lẹ́mùú ní rọrùn nínú òfin ọlọ́run gbogbo ẹni tí wọ́n jọ pété pèrò àti páàrùn gbogbo wọn náà jẹ̀bi kù ah, àwa jókòó ńlé ni ó ṣe àwọn lé wọn láwọn láyà ju wa lọ àwọn làwọn lọ ṣe gbogbo wọn ni wọ́n jọ pa turẹ ni Umar radiyallahu anhu nígbà tí wọ́n pa sọhábì kan tó rán níṣẹ́ lọ sílẹ̀ Yemen àwọn ará Yemen wá sí pupa wọn wá sọ fún pé àwọn èèyàn tó pa pọ̀ díẹ̀ ó ní gbogbo wọn ni kò mú wa bàtà mú gbogbo wọn wá ó sì ṣèdájọ́ kú fún gbogbo wọn. wọn à èèyàn púpọ̀ torí èèyàn kan òní lọ́wọ́tẹ̀ máa la àárẹ̀ yìí àlùsọ̀nàá làkọ̀tẹ́lìtò òǹbẹ́ tó wá pé gbogbo ará sọ̀nàá kápítà Yemen ìní wọn bá jọ pa. pa gbogbo wọn ní pàǹtórí ẹ̀ yẹsẹ̀ pé ìlú kan lọ́gbàdé rò tí gbogbo ara lé ayé tó bá yẹ kó wọn jọ pètò pèrò pẹ́ nìkan tí wọ́n sì jẹ́ ẹni tó lágbára lórí gbogbo gbogbo wọn lọ́pàá torí pé nísìnyí ẹni tí wọ́n jọ dá ìmọ̀ràn jọ tán fi pààyàn kò sí yàtọ̀ pẹ̀lú ẹni tó mú nǹkan àjà tó fi sáyàn torí ẹ̀ lábẹ́ òfin ọlọ́run ẹni tó bá bá wọn lọ́wọ́ nínú àti pààyàn tó yá wọn lọ́gbọ́n apààyàn ni o ẹni tó bá wọn lọ́wọ́ nínú àti pààyàn tó yá wọn ní nǹkan àjà apààyàn ni o sàgbọ́dọ̀ kíyè sáàrin wọ́n dá wọn mọ̀ràn pé tẹ bá gbà báyìí tẹ bá ṣe báyìí ẹ̀rí mú ẹsẹ̀ wọ́n mú ọ náà wọ́n rọ̀ kú ọba lọ lọ́la òtún ní dámọ̀ràn kí máa bóun náà ti lọ́la kí tiẹ̀ ní nínú sáré ẹlòmíì tó náà bá fẹ́ dánrú ẹ̀wò kọ́ yọ máa fi tiẹ̀ kọ́ gbọ́n ṣùgbọ́n fi ọlọ́run ṣe rí nù. sọ báyìí ìgbà tó ṣe pé gbogbo wọn náà jọ pa wọ́n pọ̀ tán para kún mi gbogbo wọn pátá náà lọ́lọ́run bá parun. lọ́jà bó ti ṣe jẹ́ tọ́. wọn lóbìnrin kan bẹ láàrin wọn nínú tàn tí wọn ń pa tó jẹ pé bóyá Ọlọ́run ló mọ bó ti ṣe dọ́pọ̀ bó ti ṣe fẹsẹ̀ rinlẹ̀ obìnrin yìí wọn dárúkọ rẹ̀ wọn lọ ti gbó káfíra ni wọn bẹ náà tó kórìíra sọlé ojú ó sì ní àwọn ọmọbìnrin tí wọn rẹwà gan obìnrin yìí sì lówó tó pọ̀ tàbúà. ọkọ rẹ ní Du'ab ọmọ Amr ọ̀kan nínú àwọn aṣíwájú àwọn Samudawa yìí obìnrin míín sì ń bẹ nínú ìlú yìí tó ń náà jábì yìí olówó tó sì rẹwà ọkọ tiẹ̀ jẹ́ mùsùlùmí ọkọ mùsùlùmí nínú àwọn Samudawa obìnrin yìí kọ ọkọ àwọn méjèèjì àwọn obìnrin méjèèjì ọkọ̀ọ̀kọ́ lẹ́yìn torí pọ́pọ́ gba islam torí gbogbo ẹni tó bá ti sin lọ́run láti ìjọ tó ẹ̀sìn ti ń bẹ islam náà àwọn obìnrin méjèèjì àwọn lórí ibú ńlá yìí wọ́n wá ti gbé owó kalẹ̀ fún gbogbo ẹni tó bá bá wọn rí ràkúnmí ń pa ọ́ ó yọ gbowó obìnrin kejì tọkọ tiẹ̀ ti jẹ́ mùsùlùmí rí òun. ọwọ aránṣẹ́ pé arákùnrin kan ti ń jẹ́ Habbab ọwọ á àfihàn tí ń fẹ́ fún àti tí ó gbà bọ́bá bò ń rí pa ẹ má ń wò pé ọmọ àbúrò bàbá rẹ̀ kan ó ń tì wá obìnrin alákọ̀ọ́kọ́ tí wọ́n ní ó láwọn ọmọbìnrin tó rẹwà gan òun tiẹ̀ òun náà ránṣẹ́ pẹ̀lú mi eléyìí ọjọ́ kúrú ń bété kúkúrú bìlíìsì tọ́ wọ́n ní wọ́n sọ pé obìnrin ó torí bàbá tí wọ́n ń pè ń bàbá rẹ̀ ṣe bàbá rẹ̀ o yẹ bí ṣe sí ọ̀pọ̀lọpọ̀ ń sìnà. tọ́ obìnrin yẹn wá sọ fún pé èmi náà fún ọ ní èyí tó bá wù ọ nínú àwọn ọmọbìnrin mi lórí pípọ́ ọlọ́ba ń pa ràkúnmí o gbọ́dọ̀ ni kò dárú yìí ibi tí kò dárú ti wá nù ọkọ rẹ̀ nù. No bẹ́ẹ̀ gbọ́ táwọn ọmọ ọmọ kò dárò abẹ́ẹ̀ gbọ́ rú kò dárò ọ̀daràn kò dárò ọmọ sálif bàbá gbéra lọ́wọ́ pé àwọn ọmọ àta àwọn area boys náà àwọn sàmúdá wa area boys ti ń bẹ tipẹ́ wọ́n ránṣẹ́ pé àwọn tọ́ọ̀kì nínú àwọn sàmúdá wa. Um, animation kan o hot actions ni onídìí ká bá sìkò jẹ àwọn méjì nínú wọn bá tẹ̀lé tábàgbọ́n kún àwọn méjì táwọn ti náà ti kóra wọn jọ wọ́n di mẹ́sàn-án àwọn lọ́lọ́run bá sọ pé àwọn ẹni mẹ́ta àwọn ẹni mẹ́sàn kan ń bẹ nù lu yẹn o láàrin àwọn èèyàn yẹn o yufsiduna fil ardi wala yuslihun ìbàjẹ́ làwọn máa ṣe wọ́n ṣe rere eré àbọ̀ ìsìnkú ṣe nù wọ́n ṣe dáadáa wọ́n lè fọ́gbó ní ìsìnkú kọ́kọ́ fi yára rẹ̀ láyà ok ẹni tó mú kò tó fi yára rẹ̀ láyà ṣé wọ́n dùn lọ́rọ́ tó ń bá yọ lẹ́yìn bí ẹni tó mú ọmọ ẹ̀yà rẹ̀ ní tó sí fọrùn ọmọ bàbá ńkọ́ yóò dulẹ̀ kẹ ó ti fi ṣàpèjúwe abẹ́ni tí ó mú òkú tá a dì kalẹ̀ tá a fẹ́ lọ sí tó bẹ̀rẹ̀ sí ro ẹ̀sẹ̀ sí lẹ́kẹ̀ alàyé ńkọ́ alùpùpù ó nìkan ẹni tí ń lu òkú tó báyìí ọba ara mú. sẹ́wọ̀n kẹ́ ti lù yẹn especially tó bá jẹ́ ká bí bí bá ṣe ń lu ẹni tí ń lù tí ọwọ́ ń dùn tí ń dùn bí bá ṣe ń ké síbẹ̀ nínú tí ọmọ dùn ní o tún máa sì fún un ní o tún máa kóbò ní o tún máa kóbò ok okú ohun ò lè dún ò lè fọ́n kò lè ké ó sì ń rọ ẹ̀sẹ̀ sí ọ̀rọ̀ wọn ń bẹ ọkọ tó oní òtó wọn ń kó tó tó bá sọ òkú lẹ̀ kí gbogbo àlàyé ó tú lẹ̀ nìyí tẹ̀lé tó bá ń ráyàn mu èèyàn ó pò wọ́n sí torí àwọn ọmọ àta mo rò pé àwọn eléyìí àwọn àti sálàf aṣíwájú burúkú fáwọn ọmọ àta tí gbogbo àgbà ńlá yìí àwọn eléyìí gba gbogbo òdòdó wọ́n gba gbogbo rawọ́ níbi kájẹ́ tọ́ọ̀gì ọlọ́run máa da àwọn mẹ́sàn-án àwọn ń bẹ nù ọ̀daràn ni wọ́n o àìdáná máa ṣe òun èsè dáadáa o èsè dáadáa kódà tí a máa sọ pé lágbájá ọmọ ni o àmì èèyàn dáadáa ni o gbogbo èèyàn bá sọ pé àà ọmọ ni èèyàn dáadáa ni ẹ tuntun wí ọmọ ni o èèyàn abú ni o pé ọmọ ni èèyàn dáadáa ni ọ takora wọn. gbogbo ẹni láti pè lọ́mọ ata èèyàn abúnu ọjọ́ tètè ya ha ilé ńkú lárúkọ rẹ èèyàn sì rí ha bọ̀rọ̀bọ̀rọ̀ àfi kọ́ máa ṣèṣe wèrè ma kó sì má sùn taa ma kọ́ máa dúró lórí ta ma wá ní ìṣe ọmọ ata ó ti kú òní ìpele ọmọ lásán ó tún ti wọ ìpele àwọn bàbá ìyá àtàgàn alára wa tọrọ ní ti tọrọ tí ó bọ sínú níkà tí ó ní àwọn àwọn ìyá àwọn bàbá lè ra agbádá lọ́rùn ẹ̀ pátá lọ́wọ́ ànsálẹ̀ bọ́rọ̀ bá ti ṣe kínní kan yóò agbádá dànù kékeré ah òun fi pamọ́ nì pé ok àwọn bàbá àtànà àwọn ọmọ àtà yìí àwọn án ni àwọn án àwọn ni gerugudu tí ìdáná láàmú so ní gbogbo àwùjọ kọ̀ọ̀kan náà níbi táwọn èèyàn bú bá ti wà tí èèyàn bú kò síbẹ̀ ṣe lè kéré ma kò sì síbẹ̀ ní eré ṣe lè pọ̀ tó tí èèyàn bú wọn ní máa da títòrò omi ìlú tí wọn ní máa dàrú ìdí ìnà tó fi jẹ́ pé tíjọba bá wà wọ́n yìí dúró de kọ́ ọmọ àti sẹ̀sẹ̀ wù ọmọ àtàkùn tó kó wọn. ẹ wọn ni ìgbà tí wọn ò sí láyé àwọn èèyàn máa kó sọ́mà tá ni alihamudulilayi wọn wà á kó wọn ni torí pé kọ́rùn tó sẹlẹ̀ náà ti máa wọ́nà láti gé tegbòtegbò èsì tí gbogbo nǹkan bá wá ń dàrú ta agbára sọ́jà ká tọlọ́pàá torí ta ṣe rere pé lẹ́yìn tó nígbà tí sọ́ọ̀lẹ̀ tó débi tá a péjọ ṣiṣẹ́ mọ̀ pé àwọn ọ̀daràn táwọn bá fẹ́ dáwọ̀ràn kan wọn ò ti máa pètèpèrò fún látọjọ́ tó ti pẹ́ ẹni tí wọ́n fẹ́ ṣe níkà wọ́n lè má mọ̀ àsìkò tí wọ́n bá rí ète wọn yẹn tí wọ́n bá rí músẹ ìwọ tí nǹkan wá bọ́ọ̀lù tó o wá bá wọn bí tí wọ́n wà kí ni wọn mọ fi ọ ṣe yẹ̀yẹ́ ni kódà wọn lè ṣe bígbà táwọn olè ọkàn sá máa dá wọn máa fi ọ sẹfẹ kí wọn máa para wọn lẹ́rìn kan kẹ́ni tí ẹ bá awo alòfin ṣeré àwọn táwọn jọ dáràn àwọn gan lọ́rùn kìí sọ dáràn ọ̀ràn gan làwọn tọ anabi sọlẹ alayhi salam pàtó rí wọn ó ríra kún ńlẹ sọlẹ òsùnkún ó bú sẹ́kún sọ́ọ́lì wa ni ó ti wá dé o síbi tẹ́ fẹ́ sá lọ. تمتعوا في داركم ثلاثة أيام ذلك وعد ذلك وعد غير مكذوب ẹ máa gbádùn nínú ilé ẹ máa gbádùn nínú ilé yín ọjọ́ mẹ́ta péré la fún yín o ẹ máa gbádùn nínú ilé yín fọ́jọ́ mẹ́ta péré ìyẹn ni pé deadline ìjọ tó kù tẹ́ ṣe láyé má ìjọ mẹ́ta náà ni àwọn ọlọ́ọ̀ni yẹn ọjọ́ mẹ́ta náà lẹ́ ṣe láyé má tọ́ba àgẹ́sẹ̀kẹ́ sọ́ọ́lì ọlọ́mọ ẹ̀ kù bí ìwọ́dọ̀ fún fúnjọ́ márùn fúnjọ́ méje ọ̀lẹ ìjọ márùn báwò ìjọ méje báwò ẹsẹ̀kẹsẹ̀ náà lọ yẹ kó kókó kù bàbá apààyàn ìyá apààyàn sọọlẹ àti Ọlọ́run ní fi ń bá wọn sọ̀rọ̀ ní ìsìnkú ìjọ mẹ́ta náà ni ẹ sì jọ yé yín o ìgbà tó lọ ń bá ní ìjọ mẹ́ta la fún yín kí ẹ máa gbádùn ìjọ mẹ́ta náà ló kù kò túmọ̀ sí pé gbogbo èròjà tó lọ nídìí láti pa wọ́n run ìjọ mẹ́ta ni gbogbo nǹkan ọ̀bọ̀ sí àá abẹ́dẹ̀ nítorí pé ìjà tọ́lọ́wọ́n bá bá fẹ́ bá ọ̀tá rẹ̀ jà ọlọ́wọ́n bó jẹ́ kọ́tọ̀ ọmọ pé jà ń bọ̀ nígbà míì ọlọ́run lè ká wọn lẹ̀ lójijì lọ́pọ̀lọpọ̀ gbà míì ọlọ́run ti sọ fún wọn pé ń bọ̀ ẹ̀yin náà múra kalẹ̀ ẹ dìrò ogun ìtumọ̀ rẹ̀ nu ọjọ́ mẹ́ta gbóńtẹ́ bá mọ̀ ká ẹ lè ṣe torí pé ẹ̀yin náà ní sìn yìí báyìí ẹ ti fi hàn pé gbogbo ohun tó bá lè dà sọ́ọ̀lì wa níjọ́ mẹ́ta ni o ẹ̀hẹ́n kótó díjọ́ mẹ́ta yẹn àwọn ti sọ àwọn sọ fún anabi sọ́ọ̀lì alayhi salam wọ́n ní ìwọ sọ́ọ̀lì ẹ̀tìnà bímọ àtẹ̀rìndùnà ìlérí ìyàtọ̀ ni yóò jẹ wá tá a bá para fún mi à ń retí ẹ̀ aláwọ̀ kẹfẹ́ rí tó ṣe àyà ni wọ́n ti lọ ìyàtọ̀ sọ pé yóò jẹ wá tá a bá para fún mi ọlọ́run ìlà ń retí báyìí subhanallah in kunta minal mursalin tó bá yẹ pé ọlọ́run lọ́rọ̀ ń sẹ́ lóòótọ́ ó yẹ kí wọn náà jẹ́wọ́ rẹ̀ ẹ dákun ràkúnmí tó jáde lára àpáta kò títú láti mú yín mọ̀ kọ́ lọ́n lọ́rọ̀ ń sẹ́ wọn ní kò tó náà làwọn fi pa tó ní ìsìn àwọn fẹ́ máa jó sàwọn tó ní sọ́ọ́lì náà wàá sọ fún wa pé tamatta'u fi darikum àwọn anábì ọlọ́run yìí sọ̀lẹ̀ o ìsìn anábì ọlọ́run lẹ́nìkan àmọ́ tí wọ́n máa sáńlù o sáńlù báwo. ọmọ pé ńgbà tó lọ́run rán ànábì sí ọràn ló dé nínú ni àbí parun bẹ́ẹ̀ lọ́wọ́ àtijọ́ dòní sọ̀rọ̀ ànábì lọ náà ti sọ nínú kọ́ gbà mí gbọ́ àbí kò sì gbọ́ mí kọ bó wa ni o àdéhùn tó ṣe pé èèyàn lè já àwọn já gbogbo gbà àdéhùn tẹ̀yìn ò lè já ń rọ ni kò ní yẹ àìpéjọ mẹ́ta iná ẹlẹ́sìn sẹ́kù láyé tọ́ wọ́n para pínpín ní ọjọ́ àlàrúbá láwọn ọ̀daràn yìí ní ìgbà tí ọjọ́ kẹnubọ́pó ní ọjọ́ tí wọ́n para fún mi yìí àwọn ẹni mẹ́sàn-án yìí nígbà tí wọ́n ti gbọ́ tí sọ́ọ̀lì sọ pé ìjọ mẹ́ta náà ni wọ́n wá pinnu pé àwọn pa sọ́ọ̀lì kó tó di kó fa àwọn sóúnjẹ alẹ́ ẹjẹ àwọn fi sóúnjẹ ọ̀sán òun torí pé àkìlọ̀ rò pé ọ̀sẹ̀ lẹ̀tẹ́lẹ̀ náà ìyẹn sọ fún ọ pé mo fún ọjọ́ méje ó rí wọn ò ní jẹ́ kíjọ́ méje ó pé wọn ò ní jẹ́ kíjọ́ méje ó pé iná là ń sọ pé nítorí sọ pé òun fún ọjọ́ méje òun ọ̀pọ̀ ẹ méje ó kó mbẹ̀ kẹ́ ti lù kó ti fẹ́ wù. bó bá ṣeé ṣe gan-an kẹ́ ti rán lọ bí tí wọ́n dà mo rò pé yé wa ha sẹ́wọ̀n pé tóun bá ti síwájú rẹ̀ á rí bí ó ṣe wá mú ọ. àwọn arònú pé ijọ́ mẹ́ta ti sọ́ọ́lì wí ọ̀pọ̀ ọ̀pẹ́ o but ó tún fún wa chance to do something nípa bíbẹ tiẹ̀ náà ká tètè mú wá sópin agbátá rí ràkúnmí ọlọ́ǹpa nílà nípa sọ́ọ́lù àpà sọ́ọ́lù o bá a ti ṣe bètè tàbí rírà kúnmí pa ń rọrùn sọ́ọ́lù náà lọ bẹ́ẹ̀ wọ́n ṣe pètèpèrò fáwọn pa sọ́ọ́lù o tó bá jẹ́ kó lódodo bá ní bẹ́ẹ̀ ni wọ́n wí tó bá jẹ́ pé olódodo bá ní àṣẹ ìgbé àwọn òtù kọ́kọ́ rí paná kó tó rí wà pa ìdàpọ̀ ẹ̀gbọ́rọ̀ nítorí kẹ́kẹ́ tó yà kó kúrọ̀ bá ní ó yẹ ká ti rí paná kó tó rí wà pa torí pé ọ̀daràn tó máa ń fúnra rẹ̀ ní kọ̀kànbalẹ̀ nítorí jẹ́ pé olódodo bá kọ́ sí tó olódodo rà kúmí jáde nínú àpàtà. No síbẹ̀yìn náà lẹ tọrọ tó fi jáde ẹ bá dúró dijọ́ mẹ́ta yìí náà kẹ́ wo bí ọ̀bọ̀ sí bí ò ní bọ̀ sí ẹ wá ní tó bá jẹ́ kólódodo bá ní ó yẹ ká rí pa síwájú wa ẹ já rí pa síwájú wa tó ń tọ́ àwọn apá alùpùpù gbà ó ẹni tí ń pààyàn tí ọ̀fẹ́ kú tó bá sì jẹ́ kó kúrọ̀ bá ní sọ́ọ́lì ẹja tó ti pa kọ́lọ́ bára kún mi rẹ̀ kó ọjọ́ máa sọ ọ̀hún o ẹ̀ sì lérò nù. قالوا تقاسموا بالله لنبيتنه وأهله wọ́n ní ẹja fi ọlọ́run ọba búra wọ́n náà fọlọ́n búra wọ́n náà fọlọ́n búra wọ́n náà fọlọ́n búra wọ́n náà fọlọ́n búra àwọn mẹ́sẹ̀ san bẹ́ẹ̀ wọ́n fọlọ́n búra fúnra wọn àkọ́dá tí wọ́n fọlọ́n gbọ́ wọ́n búra pẹ̀lú tí wọ́n gbàgbọ́ wọ́n búra fúnra pẹ̀lú tí wọ́n gbàgbọ́ lórí pé àwọn ò rí pé àwọn pa náà ni kó tó di pé lè má àtúwọn àtàwọn fámìlì rẹ̀ àwọn ò forú pa àtúwọn àtàwọn fámìlì rẹ̀ thumma lanaqulanna liwaliyyihi ma shahidna mahlika ahlihi wa inna àwọn aṣọ fáwọn èèyàn sọ́ọ́lì o wípé àmọ́ tó ṣe o àmọ́ bó ṣe kú o àkúnmí ló kú láàrin tó náà lọ o bóyá sẹ̀mí wọ́n rọ̀ mọ́ra wọn ni o àbí ràkúnmí ló pé o ọlọ́mọ ti lákúfà o ràkúnmí lọ táwọn èèyàn ń tẹ̀lé yìí o àṣọpá wọ̀ ọ̀ma bó ń sọ́ọ́lì ṣe kú òdodo là ń sọ òpùrọ̀ tuntun lódodo. ومكروا مكرا ومكرنا مكرا وهم لا يشعرون أما ديتي الله ناس سي ديتي تي شو بان وما وما بولا ما بان ديتي تي وفي كوكو فانظر كيف كان عاقبة مكرهم ونوو báwo làtúbọ̀tán ètè wọn ti ṣe rí anna dammarnahum wa qawmahum ajma'in pé àti àwọn mẹ́sẹ̀sán àti gbogbo àwọn èèyàn wọn tó bá wọn lọ́wọ́ sí wọn gbogbo wọn pátá parun ẹ wo àbádé ètè wọn bó ti ṣe rí. fatilka buyutuhum khawiya. فتلك بيوتهم خاوية بما ظلموا àwọn ilé wọn nìyẹn àwọn ilé tí wọn gbé nu àwọn ilé ńláńlá ó ti di ilé tó wà lófìfo látàrí àbòsí wọn mẹdẹ inú sọọlẹ ìlú wọn yẹn ń bẹ bẹẹ ti sìn ilé tí wọn kọ́ lẹ̀ látara àpáta yàrá tí wọn gbẹ́ látara àpáta gbogbo ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ti sìn tẹ́nì kan ò lè gbé bẹ́ẹ̀ bọ́lá ń sọ sọ pé ilé wọn nu ìní bẹ́ẹ̀ ló fi fọ́ nítorí ọ̀rọ̀ anabi Muhammad sallallahu alayhi wa sallam tó a sọ tó sọ gẹ́gẹ́ bá a ṣe sọ ń bẹ̀rẹ̀ ike kí lẹ́fẹ́ máa wọnú lé àwọn ẹni tó náà wọn bá tó fi yà jẹ sí ẹ̀rú ń bà mí kírú ìyà tó fi jẹ wọn mọ́ bàjẹ́ yín náà látàrí rẹ̀ ìjọba ní Saudi Arabia wọ́n fi wáyà báàbù wáyà wọ́n fi sọ̀ráǹdì gbogbo lùhùn láti bẹ̀rẹ̀ dópin rẹ̀ ó ti di tí no entry zone nítorí tí wọ́n bá fa àwọn èèyàn lẹ̀ wọ́n máa wọ bẹ̀ wọ́n máa lọ ya fọ́tò ànábì sì ni ẹ mọ̀ wọ bẹ̀ àfi kọ́jọ́ pé ẹ̀ sunkún torí pé ẹrù ń bà mí kí irun tó ṣe wọ́n kọ́ kọ́ mọ̀ bá a sẹ́yìn náà àwọn kan á sọ pé no wọ́n yẹ pọ́n síbẹ̀ lẹ́ni o because kó lè jẹ́ pé tourism àwọn èèyàn máa wá láti ibikíbi láyé wọn máa wá wọlú àwọn sọ́ọ̀lẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ni kẹ́ máa ya fọ́tò bẹ́ẹ̀ ṣe ń ṣe misra ìpele firawuna rárá o máa ha kẹ́dẹ́ tó àgbọ́mù ẹ̀tọ́ kìí ṣe pẹ̀lú picnic tourism ni wọ́n máa fi ń pọ́n àwọn orí pa àwọn aṣíwájú lé àwọn kan sọ yìí pé ó yẹ ká rí ilé tá nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n ti bí kárí ilé tá nàbí wa sallallahu alayhi wa sallam gbé kárí alimadina gẹ́gẹ́ bá nàbí ṣe fi lẹ̀ kárí Mẹ́kà gẹ́gẹ́ bá nàbí ṣe fi sílẹ̀ kárí mọ́sálásí ànábì gẹ́gẹ́ bá nàbí ṣe fi alikaaba gẹ́gẹ́ bó ṣe wà láyé ànábì wọ́n bó ṣe yẹ kárí nu kí eh, renovation eh, construction eh, ká demolition gbogbo àwọn ilé tẹ́lẹ̀ wó ẹ̀ ń kọ́ tuntun ẹ̀ ń ṣe kínní ẹ̀ kàn kan sáré abidar sáré kínní kan ẹ̀ kàn sọ́ ló kọ́ sàábà wọn. kí ni abẹ́ fi lé wọn sí kẹ́ ẹ máa kó búlọ́ọ̀kù rẹ̀ wálé kẹ́ ẹ máa wà á mọ̀. ẹ̀ ẹ̀ pé bídíà ọ̀sẹ̀lẹ̀ <laughs> torí pé ọ̀pọ̀lọpọ̀ wọn kó búlọ́ọ̀kù lé sàábì ni wọ́n ti sọ́dọ̀ ẹyẹ yọ eléyìí bàbá rẹ omi o àámu ni o inú ọrùn ni o ibà ni o jẹ̀dí ni o ìbúlẹ̀ ti mú ìwà búlọ́ọ̀kùlé Abubakar nù jẹ́ ọ̀sẹ̀ lẹ́nu so nítorí ẹ̀ àwọn yẹn arọra wú gbogbo ẹ̀ kálukú sinmi bẹ́ẹ̀ náà ni tó bá ṣe yí pé àwọn nǹkan yẹn kù bó ti ṣe wà tẹ́lẹ̀ à ìtìnà ti ṣẹlẹ̀ pọ̀ ìtìnà ti ṣẹlẹ̀ pọ̀ lẹ́yìn náà tó bá fi mọ́sálásí ànábì sallallahu alaihi wasallam sílẹ̀ gẹ́gẹ́ bó ti ṣe wà láyé ànábì sallallahu alaihi wasallam èèyàn mélòó ni ọ̀bá gbà èèyàn mélòó ni ọ̀bá gbà torí wọ́n ti sàmì síbi tó mọ lójú ayé ànábì sallallahu alaihi wasallam ó ní iye òpó tó kà ó ra mi rẹ̀ pé ibi tó tán sí ni láyé ànábì so ibi tó tán sí ni lóòrò ibi tó tán sí ni níbù wọn náà wà á wò lẹ́gbẹ̀ẹ́ ogunlọ́gọ̀ ẹni tó wá nìsín èèyàn two million wọn wọnú mọ́ṣáláṣí at a time so ibi tí mọ́ṣáláṣí sì wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ yẹn bọ́yá bọ́yá bọ́yá bọ́yá bọ́yá ìní ọgbà yẹn three thousand èèyàn two million sì wọnú mọ́ṣáláṣí nìyí láti ti mà wípé wọn ò bá fẹ́ mọ́ṣáláṣí yìí débi kíbi mọ́ṣáláṣí ànábì náà sallallahu alaihi wasallam tòbọ́n náà sàásọ pé ká kórì bọ́nú ìpẹ́ ká kásẹ̀ òkè pé àwọn ọ̀fẹ́ lọ síwájú tó gbogbo eléyìí kò sí nǹkan tó burú nu eléyìí torí ẹ̀ kò sí nǹkan tá a fẹ́ lọ sí ní mẹ̀dáyìn sọ́ọ̀lẹ̀ nílùú àwọn èèyàn nẹ́bí sọ́ọ̀lẹ̀ kò sí nǹkan tá a fẹ́ lọ sí mẹ́ kò sí nǹkan tá a fẹ́ lọ sí mẹ́ tọ́ tó rí nísìbi táwọn háàdì àwọn èèyàn àwọn àádáwa àwọn èèyàn nẹ́bí hóòdù ibi tí wọ́n gbé sábà lọ rí ìlú tiwọn náà èsì ibi táàtì mọ́ lọ sí picnic ṣùgbọ́n ìtú bá ti jẹ́ pé ibi táwọn ẹni tí mójútó àwọn kọ́ńtìrì yẹn bá ti jẹ́ pé àwọn náà mójútó ẹ̀sìn àwọn máa fi pa owó bí irú bẹ́ẹ̀ sì rí ní al-Iraq bẹ́ẹ̀ náà lẹ́sẹ̀ rí ní Suriya bẹ́ẹ̀ náà lẹ́sẹ̀ rí ní iraq Suriya ibi méjì yẹn náà àti irú àwọn Falastin táwọn agbọn ibi táwọn anábì ọlọ́run lò sí i so àwọn èyí tó bá wà láwọn àlùm ooo ẹ rí àwọn oríṣiríṣi bídà àwọn oríṣiríṣi bídà. wọ́n sọ pé mọ́sálásí kan wà ní Al-Qahira ní Misra wọ́n ń pè ní masjidu sitti Zainab gbé mọ́sálásí Zainab nìyẹn ọmọ anabi Muhammad sallallahu alayhi wa tẹ́ bá nínú mọ́sálásí yẹn bìkan wá wà tí wọ́n fi gold tí wọ́n fi dára sí tí wọ́n fi ṣe sàárè kan síbẹ̀ tí wọ́n gold gbogbo ẹ̀ wọ́n ní sàárè Zainab ọmọ anabi nù Zainab tó kú sí Madina tó bó o wá lórí rẹ bó lára rẹ ṣe débi wọ́n á ara orí rẹ ní bẹ́ńbì ara ń bẹ́ńbò mi ah ah kayfa dhalika nígbà tí èsì nàìjíríà já ń gérí o so àwọn èèyàn wá tó bá lọ sí Cairo yẹn tẹ́ pé ẹ̀yin náà fẹ́ màlúù ẹ fẹ́ ṣe kínní kan ẹ̀ ń bẹ́ nu àwọn àyè táwọn èèyàn máa lọ wò wọ́n tún máa ṣàdúrà ń bẹ̀ pé sàárì ọmọ ànábì ní bẹ́ńbì a'udhu billah so bẹ́ẹ̀ náà ni tí bá lọ sí Karbala ní al-Iraq níbi tí wọ́n ti pa al ọmọ Ali níbẹ̀ ni sàárì rẹ̀ wà ọ̀ọ́ ẹ̀ wá wòran al والكفريات kufriyat àwọn bídà àtàwọn kófúrú tó jẹ́ kèfèrí tí wọ́n ń ṣe ń bẹ̀. ìwà wo bẹ́ẹ̀ sì fi gold gold gold dára sára sáré táwọn ṣí ọmọ sunkúndì rẹ̀ akhzahumullah tí wọ́n sunkún tí wọ́n máa bara jẹ́ǹdì rẹ̀. bó wàá ní dọ́wọ́ kí sàárẹ̀ ànábì ọlọ́nkan ni wọ́n wá rí ńkọ́. bó o wá ní ìgbà tó jẹ́ pé àwọn èèyàn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ibẹ̀ ni wọ́n ti sẹ̀mí ní àwọn Palestine masoriya irú àwọn nabi Ibrahim alayhisalam ma al-Iraq irú àwọn Babil gbogbo Iraq ni so gbogbo bí anabi Ọlọ́run gbẹ̀yìn ẹ̀ rí àwọn tíjọba beautify rẹ tí ó sèké jọ ma gbowó lọ àwọn èèyàn tó wá sí tourism pé bíbá yẹ Madinatu Khalil Madinatu Khalil yẹn ó wà ní Palestine pé ìlú yẹn ó kọ Ibrahim gani wọn fi sọ aleyhi salam tó ń bẹ náà ìdáhùn yẹn ti lọ máa ṣe ziyara tó wọn dírẹ́sì ibi kan pélé anabi Ibrahim nu ibi tó àtàwọn bàbá rẹ gbé nu ibi tó ti fáwọn eré nu tó ntí ìtàn òdodo sì ń sọ ni pé gbogbo ìṣẹ̀lẹ̀ agbọn Iraq ni bó tilẹ̀ jẹ́ pé ó lò sí Palestine náà bọ̀tà agbọn Iraq ẹ bá dé Misra ẹ rí ibi tí wọn máa sọ pé ah, ibi tí anabi Musa àtúwọn àtàwọn èèyàn rẹ̀ dáńtẹ kínní kan ẹ lọ ṣe ziyara rẹ̀ ibi tí kínní hàn anabi anabi Yusuf ibi tó náà tó ti ṣe kínní kan ẹ lọ wọn lè wọn lè mú kàga kan wá ikú ibẹ̀ ni wọn sọ anabi Yusuf sí ní ìsìn tẹ lọ máa san owó kàga tá ẹsẹ gbé láìpẹ́ <laughs> so gbogbo oru eléyìí ọ̀nbẹ́nu tí wọn máa fi tàwọn èèyàn jẹ ṣùgbọ́n bíi títọ̀ òhìdì bá wà nísìrú Palestine yẹn nísìn ọlọ́run lọ mọ iye gbogbo téèyàn ọba pàdé pé bíi lànàbí Suleiman lò sí ibi títí ń fọláàní ibi títí orí agbọn ibi táwọn wà nù ibi títí ń fọláàní bàbá tiẹ̀ ibi tíjọba tiẹ̀ wà nù tí wọ́n tún máa gbowó lọ́wọ́ àwọn èèyàn bá ná. tó ń torí ẹ̀ làwọn olùmọ̀wá bàtẹ́nìkan bá wọn wí tó sọ pé ẹ̀yin ní kí ló dé tẹ̀ ń pa gbogbo ẹ̀ rẹ̀ ẹ fẹ́ ká rí tàn ní. wọ́n ní a máa hakadha tu'azzamu al-athar yẹsẹ bẹ́ẹ̀ yẹn ṣe ń fẹ́ o ni wọ́n máa ń ṣe àpọ́nlé orí pa àwọn aṣíwájú torí pé ọ̀nà tẹ́yìn ń fẹ́ o kí ni ó ṣẹlẹ̀ ṣírk torí pé bídíà ó bẹ̀rẹ̀ ṣírk lórí pé ìgbà tó ṣe pé èèpẹ̀ èèpẹ̀ tí wọ́n ń tẹ̀ mọ́lẹ̀ ní àràfà níjọ́ àràfà ìpẹ́ yẹn generally ó lè jẹ́ pé àràfà ń kọ̀la àbí ń kọ̀sẹ̀ kan àbí ń kóṣù kan tíjọba ti ń ṣe preparation ó lè jẹ́ pé wọ́n ti lọ kó ìpẹ́ wa ń bò mí so wọ́n tún fi lẹ́wù gbogbo bíi táwọn èèyàn lò sí kí gbogbo ó lè bá jọjú kó lè bá jẹ́ ìrọ̀rùn fún àwọn alálàájì tó máa wà mẹ́. àwọn aríyàn tó wá dé kó lọ sí hajj níjọ́ àràfà ó wá ń rọ ìpè àràfà sínú lẹ́dà kí ló dé ó ní wọ́n ní kó wọ́n mú wá lé ni ha kó wọ́n mégbè àràfà wá lé ó ní bẹ́ẹ̀ ni pé torí wọ́n fẹ́ sàṣírí kan fún un a'udhu billah mo ní tó bá jẹ́ pé pẹ̀lú ibòmí wọn ti kó wa ń kọ́ ó ní ẹ ṣe bá tẹ́gùn àràfà ti fẹ́ sí <laughs> subhanallah tòtò bá jẹ́ pé ilé kan ní bẹ́lẹ̀ wọn pé ilé ànábì ni ó oh, àlùra wa palẹ̀ nù ọ̀nà rẹ̀ láyé sí kò sì jẹ́ wọlé wọ́n mà nábì jù mí lọ ni sànàbì kọ́ jù mí lọ ni táàtì bẹ́ẹ̀ sì ra alẹ́ sí ilé kan bẹ Mẹ́kà ilé yẹn ó wà lẹ́bàá As-Safa lágbọ̀n òde ilé yẹn sì ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n bá ti wò ilé yẹn wọ́n sọ di public library dídé ibi tí ilé yẹn wà ìní ilé tí wọ́n sọ pé wọ́n ti bí anabi Muhammad sallallahu alaihi wa sallam àwọn èèyàn tó bá rọra mọ ìtàn wọn àwọn ọmọwé kà ó sítírà kan tá máa kà ó wọn àwọn wọnú láìbírì mu báwọn ọmọ fara nù ògiri alibarika alẹ tán ti bí anabi <laughs> ẹ eh? torí tọ lọ kó ẹ jẹ pé bílẹ̀ ń ṣe wà láyé tẹ́lẹ̀ o iná wọn fi lẹ̀ ó àti wọn ò ti yọ búlọ́ọ̀kù ẹ̀ so gbogbo orú àwọn nǹkan wọn yẹn so tá à ń bá ń fẹ́ kí tawhid kó ráyè jókòó o gbọ́dọ̀ máa eradicate wọn elimination torí ẹni Umar radiyallahu anhu nígbà tó ń dáhùn yẹn ń péjọ tó ń péjọ tó ń péjọ tó ń péjọ sí di igi kan kí ló dé wọn ni ah ẹ igi tí ẹgbàgbé igi tí Ànábì ti dúró lábẹ́ rẹ̀ ń jọ sí tàbí ṣe mo bá yà àfún pa báwọn ará mọ́kàjà ńgbà tí òtúmánù òde ńgbà tá nàbí ránṣẹ́ ó ní gbogbo yẹn wọ́n lọ ọbẹ̀ ni wọ́n lọ tọrọ àdúrà ni ẹ́ láyé àwọn sọ̀hábà ó má ba lọ dáa ó sọ̀rọ̀ àkóyàn lẹ́yìn ó dìde igi ọ̀hún ẹ wú ẹ wú tegbòtegbò yẹn sọ ewu tegbòtegbò kálukó sinmi igi kínni so wọ́n sọ di igi abàmì ìdènà irú àwọn igi tí ó jáde ládùúgbò kan tí gbogbo èèyàn ń gun ọ̀kadà lọ bẹ́ẹ̀ tí wọ́n ń pa àpò rẹ̀ tí wọ́n ń pé ewé rẹ̀ tí wọ́n ń ṣe kíni nítorí ẹ̀ kí wọ́n ṣe ni kí wọ́n wú tégbòtégbò kí wọ́n sì wọ́n palẹ̀ rẹ̀ mọ́kẹ́nìkan ọmọ màbí tó wọ̀ irú àgbọn kan náà nílùú kan tó ní aláwọ̀ alá ẹ̀ palẹ̀ kíní má kí wọ́n má rí má torí pé wọ́n sọ dẹ bọ́nu wọ́n sọ dẹ wàláì tẹ bá tí ẹ bá pẹ́ <laughs> ẹ àwọn ẹran àwọn bá aláwò lára rẹ wọn kọ sí la ẹjẹ torí pé tẹ́lẹ̀ náà ara gbogbo nǹkan lẹ́ẹ̀tì mi ara gbogbo nǹkan lẹ́ẹ̀tì mi torí nìsín gan bá wò yín nìsín la sí ní ṣe ní ṣe kò sẹ́nìkan tí ò ní là lọ́wọ́ ọkàn lè òsì túmọ̀ sí báwọn títí wọ́n yàtọ̀ wọ́n ya kínní kan yàtọ̀ sí kínní kò sí ọlọ́run lọ́kọ́ la sí kálukú lọ. so gbogbo orú eléyìí báyìí àwọn nǹkan tó bá lè dá ṣírùkù ṣírùkù sílẹ̀ ẹ̀ máa dínà rẹ̀ ẹ̀ máa dínà rẹ̀ ẹ̀ máa dínà rẹ̀ ẹ rí i pé àwọn onítọ̀rí kọ́ ni nǹkan yẹn pọ̀ sí lọ́wọ́ nìsí tó bá ní ṣéwù wọn kan àgàtí fi ń jókòó ní lójú ayé rẹ̀ ṣéwù wọn kan àlùkálàmì ti ń lò ní lójú ayé rẹ̀ so wọ́n lè fún àwọn nǹkan yẹn ní sifatul qadasa wọ́n lè sọ wọ́n di àga mímá gègé mímá ibùsùn mímá ìbora mímá tí kálukú tún mú ìbora tí wọ́n máa fi rárá tí wọ́n mú kálùbáríkà bàbá irọ́ lásán aṣọ tó tiẹ̀ kẹ́ pín kí kálukú ọmọ tiẹ̀ ẹni tí wọ́n bá ta tiẹ̀ tó fi jẹun so gbogbo àwọn nǹkan wọ̀nyẹn Islam dínà gbogbo tó lè fa ashirk ilé ìjọba tó àwọn ọ̀daràn yìí pa ràkúnmí o anábì sọ́ọ́lì péjọ mẹ́ta náà ni o nígbà tí wọ́n pètè pé o pa àwọn pa sọ́ọ́lì o tẹnu wọn sì ti kù wọn wá fi òru wọn fi wá torí kí wọn lè bá pa lójijì ọlọ́wọ́n bá wa tọ́ga. ọba tó ga tó gbangban ọrùn òkúta kan sí wọn òkúta ìrùn wọn wọmúwọmú ọsàn wọn di àbààbọ̀ ọlọ́run wa sọ wọn dẹni tó kọ́kọ́ parun ṣáájú àwọn èèyàn wọn yòókù àwọn abẹ́ fi Nóà sóúnjẹ ọ̀sán kó tó fi wa fi fún kó tó fi wọn so oúnjẹ alẹ́ ọlọ́run á sì wọn lóúnjẹ àárọ̀ fáwọn sọ́ọ́lì àtìyàn rẹ̀ nígbà tí ilẹ̀ ọjọ́ alhamis má àwọn sámúdáwá jí sáyé ìjọ alhamis sì níjọ àkọ́kọ́ níjọ mẹ́ta eléyìí ti sọ́ọ́lì fún wa o nínú àwọn ọjọ́ tí wọ́n fi máa retí májísáyé lẹ́ni tí ojú rẹ̀ tó kún fún ìbẹ̀rù lórí àdéhùn ìyà eléyìí tí sọ́ọ̀lù ti ṣe fún wa nígbà tó tún dijọ́ kejì wọ́n ti jí sáyé ọjọ́ kejì jọjọ́ aljumua ẹ má làrúbá ni wọ́n pa ràkúnmí wọ́n á dúró alhamis aljumua asept. Al nígbà tó di ìjọ júmọ àyẹn pé pọn kòkò lójú wọn pọn wọn gbọn pẹpẹ nígbà tó di ìjọ kẹta nínú àwọn ọjọ́ tán dá fún wọn kó fi jẹ gbádùn má wọn náà ní ọjọ́ accept ojú wọn dúdú kirikiri nígbà tó wá di ọjọ́ aláàdì ọjọ́ ọparun. ọjọ́ aláàjì wọn ti dẹni tó ti di nǹkan míì tó ti gbẹ fúrúfúrú kálukú jókòó ń retí ìyà Ọlọ́run Allahu akbar ah ó ti rọ̀ yín lọ́rùn kẹ́ gbọ́ lọ́n gbọ́ ó ti rọ̀ yín lọ́rùn kẹ́kẹ́ mọ́ tọrọ àmì kí ló dé tó fi jẹ́ pé kèfèrí ọmọ lágídí náà tí ò bá sí agídí kò bá ti sí kèfèrí lọ́pọ̀lọpọ̀ agídí àtàìmọ̀ kan ló ṣe sábàbí orí ibú ọ̀pọ̀lọpọ̀ agídí lọ́ba ti àwọn ẹni tó mọ̀ tí ó fi mọ̀ tí wọ́n mọ̀ ṣiṣẹ́ tí wọ́n fi ṣiṣẹ́ lọ́ba tí wọ́n jẹ́ àìmọ̀ kan lọ́ba tàwọn ẹni tí ń fi àìmọ̀ sílọ̀ lọ́ba tí wọ́n jẹ́ agídí lọ́ba tàwọn Yahudi jẹ́ àìmọ̀ kan lọ́ba tàwọn Nasara jẹ́ torí ẹ̀ méjì yìí ó máa múni sórí ibú kọ́ lọ́n sànù wa ẹ pa ràkúnmí ẹ pètèpèrò ẹ sí bẹ́ẹ̀ ẹ pa lérò pé kò tiẹ̀ sọ́lọ́n sọ́lọ́n wọn kàn parọ́ fún yín pé ràkúnmí ọlọ́ọ̀ni ọlọ́ọ̀ni náà á dà pé máa ń bẹ kọ́ gbára rẹ̀ lẹ̀ lọ́wọ́ yín nù dínú tá a fi sọ pé ẹ̀ ń retí rẹ̀ ẹni tí ń retí nǹkan ṣe tí wọ́n ń sá fún ẹni tí ń retí nǹkan ṣe wáá jẹ́ pé gbogbo ìbẹ̀rù tún ti mú un wọn ò mọ tí wọ́n ṣe máa wọn ò sì máa ń tọ́lọ̀ wọn bó ṣe fáwọn wọn ò sì mọ ibi tí yọ gbà wá wọn kàn ti rí káwọn tó síwájú parun ni tàwọn náà dé lónìí ni wọn ò mọ ibi tí ń bá bọ̀ kọ́ wá ṣeéṣe kéèyàn ó ní òun fẹ́ túbá lónìí o òórùn yọ níjọ́ aláàdì ní ìgbà tí òórùn yọ igbe igbe rárá dé wá bá wọn láti sánmà. egbó ní logbologbo tó ní agbára ó sì dé sí wọn gba ẹsẹ̀ wọn ìgbérara látòkè igbó ní logbologbo láti sàlẹ̀ ó dé bá wọn gba ìsàlẹ̀ wọn tọ́ báyìí lẹ́mí ń bọ́ báyìí ni wọ́n ń ṣubú lẹ́ẹ̀kan náà tí gbogbo wọn sì dání tó kù. فأصبحوا في دارهم جاثمين gbogbo wọn wá di ara bọrọ gidi tó wó lulẹ̀ tí ó lè rúra nínú ka bígbà tí èsì ní ti ń fò títí ń bẹ àwọn ní sókè ti ń fojú gbà àwọn ní sọ̀rọ̀sọ̀rọ̀ dá mara kún bí ìgbà tí èsà wọn subhanallah báyìí ẹnìkan nínú ọ̀rá ìbọn nínú ìparun yìí o kékeré ni àbí àgbàlagbà akọni tàbí abo wọn àyàfi wọn ní àyàfi ọmọbìnrin kékeré kan o tó jẹ́ ìpè àrọ ni wọn lórúkọ rẹ̀ ń jẹ́ kẹ́líbà ọmọ asọ́lùkù. káfìrí ni káfìrá tu ni ó sì jẹ́ ẹni tó kórìíra sọ́ọ́lì ògàn ìgbà tó rí ẹni tí ó sọ̀kalẹ̀ ní ìyà báyìí lẹ́sẹ̀ rẹ̀ ẹsẹ̀ rẹ̀ nà ẹsẹ̀ tí ò ṣiṣẹ́ tẹ́lẹ̀ nà ni ọba méjì torí pé wàhálà dé ó dìde ó ń sá gẹ́gẹ́ bó ṣe lè sáré jù ó wá dé àdúgbò kan nínú àwọn àdúgbò wọn sọ fún wọn lóhun tó o tó ti sáwọn èèyàn o ọtọrọ kún fún lómi pàtó náà mú mi òun náà bá gbẹ̀mí mi torí ọ̀sẹ́kù nínú àwọn àrọ́mọdọ́mọ sámúdáwá. kẹ́bí àwọn afọ́ǹtẹ́ òṣèlú ṣe sọ àyàfi hàn mọ́kànlá tó yàtọ̀ sí sọ́ọ́lì alayhi salam ẹnìkan kò sì tẹ̀lé sọ́ọ́lì kọ́ gbọ́rọ̀ sí lẹ́nu kọ́ gbọ́ tiẹ̀ àyàfi hàn kan tí wọ́n ń pè ní Abu Raghal onìkan lọ́gba sọ́ọ́lì gbọ́ la ilaha ìdá nàbì sallallahu alayhi wasallam sọ fún wọn nàbì mí hàn mí ìyàn kan lọ́tẹ̀lé wọ́n fa anabi mi hàn mí èèyàn méjì àbí anabi mi ò lérò lẹ́yìn subhanallah wọ́n wá ń bara jẹ́ pé èèyàn mélòó ló ń gbọ́rọ̀ rẹ má ti ní jókòó gbọ́ mi ò já máa ṣe wá sí i anábì ni wọ́n irọ́ ọ sí wọ́n yìí sì sọ pé failure ni sọ́ọ̀lì o failure wa o tọ́rọ́ náà wà kì fail ẹ̀hìn ọlọ́run ti yá ó ti máa tí ó ó ti máa pé bí ó sì rí náà tọ́ eléyìí lásìkò <laughs> ẹnìkan ọ̀la nínú àwọn èèyàn yìí àbúrò gáàlì ọkọ̀ gbàgbọ́ ẹnìkan ọ̀la nínú àwọn èèyàn sọ́ọ̀lẹ̀ àfihàn mọ́kànlá nínú àwọn èèyàn yẹn nínú àwọn támúdá àfihàn mọ́kànlá tó sí sọ́ọ̀lẹ̀ àtàwọn tó tẹ̀lé sọ́ọ̀lẹ̀ sí àfi ọkùnrin kan tí ń jẹ́ àbúrò gáàlì káfíìrì ló náà jàre nígbà tí ìparun yìí dé tó dé sáwọn èèyàn òun ò sí haram. ìyẹn ni kó wà ní Mẹ́kà nǹkan kan ò ṣe nígbà tó wà ní haram jíjáde tó jáde báyìí ní tiẹ̀ náà bá a tọrọ dára kan ní lọ láì jẹ tiẹ̀ nínú yà òkúta kan lọ́wọ́ bá láti sánmà òkúta yẹn ti pa ẹ dákun tí yẹn bá mọ ègége ègé wo lọ fẹ́ gé òkúta tí ń bọ̀ tọ́lọ̀ rárá sí ọ láti sánmà síbi tó fẹ́ sálọ àfi kọ́ gbà kọ́ kó dúró fòkúta náà torí gbogbo bí tó bá wọ̀ yọ̀ wà bọ̀ náà a sì ti sọ ní ìbẹ̀rẹ̀ tafsiri yìí báyìí tọ́ ọ̀rọ̀ pọ̀ tí wọ́n sọ lórí àwọn èèyàn sọ ọ́ léwu yìí báyìí báyìí ni wọ́n sọ fún anabi sọ́ọ̀lẹ̀ alayhi salam àwọn kèfèrí inú wa nígbà tí sọ́ọ̀lì sọ fún wa pé àmì tẹ́ tọrọ ti dé wá báyìí látọ̀dọ̀ ọlọ́run hadihi naqatullah ràkúnmí ọlọ́run ni o lakum aya ay hiya ayatun lakum àmì lọ́jọ́ fún yín ìdí dáhùn sọ pé lakum aya tí wọ́n sọ pé ayatun lakum òun náà ni láti fi hàn pé àmì tí ń bẹ lára rẹ̀ fún yín ni yàtọ̀ sáwọn èèyàn míì torí pé ànábì sọ́ọ́lì lọ́lọ́run ránṣẹ́ yìí àmì tẹ́sì fi dá sọ́ọ́lì ò mọ̀ pé ànábì ọlọ́run ẹni onánira fún mi torí ẹ tí wọn bá ti ti tọ́ yẹ ká fà sẹ́yìn síwájú léde lárúbáwá ń túmọ̀ sí pé nǹkan yóò kọjá nǹkan kan àyàfi nǹkan báyìí. yẹn ni pé ràkúnmí yẹn kò jẹ́ nǹkan kan bí ó bá jẹ́ àmì fẹ́yìn èèyàn mi tọ́lọ̀ ń rán mi sí irú rẹ̀ tó ní làákà ẹ̀ bá rí wọ́n máa ti torí rẹ̀ ṣe kí ni wọ́n máa ti torí rẹ̀ gbọ́ lọ́wọ́ bá gbọ́ ni. fadharuha ta'kulu fi ardillah torí náà fi lẹ̀ o ẹ jẹ́ máa jẹ nínú ilé ọlọ́run naqatullahi ràkúnmí ọlọ́run ẹjẹ o tún máa jẹ nínú ardullahi nínú ilé ọlọ subhanallah tọ wala tamassuha bisu ẹ má sa ìdá sí o ẹ má fa ìdá lọ o ẹ má náwó ọgùn sí o torí pé tí ẹ bá fi aburú ṣe ràkúnmí yìí tẹ bá fi aburú ṣe fa ya'khudhukum 'adhabun alim ìyá tí tani ti ro ni kọ́ mọ́ bá wa jẹ́yìn o ẹ má nàka abusi o ẹ má fà ìdá sí o jẹ́jẹ́jẹ́jẹ́ rẹ̀ ni ọba wa ń bi tọ́lọ́ wọn bá mọ̀ o ẹ̀yin lẹ gbọ́ ẹ̀fẹ́ ràkúnmi o ràkúnmi ti dé o ọ̀ràn dé o ẹ gbọ́dọ̀ sà ìdá sí o ẹ gbọ́dọ̀ pé ràkúnmi kọjá bi tó yẹ kó kọjá kẹ́ ẹ máa fi kẹ́ ẹ fi lé ká pọ̀pá kẹ́ ẹ fi lé ká ẹ dáràn ni o ẹ dáràn ẹ gbọ́dọ̀ sà sí o. àìdá tó ní wọn gbọ́dọ̀ ṣe sí wọn tó kéré jù láìdá èèwọ̀ ni kò ṣe sí kìí pé pípa lásán ní sọ ẹ gbọ́dọ̀ mọ lójú torí pé tẹ bá mọ lójú ẹ ti ṣàìdá sí ẹ gbọ́dọ̀ ná ti sí káìkáì ẹ ti sí káìkáì tó kù nídìí ẹrù ni ẹ náwó واذكروا إذ جعلينا فذروها تأكل في أرض الله wọn ò bẹ̀yìn kíkẹ́ bọ̀ wọn ò bẹ̀yìn kíkẹ́ wọn ò bẹ̀yìn kíkẹ́ bọ́ra fún mi yìí o inú ilé ọlọ́run ló tún máa jẹ ó túmọ̀ sí pé wọn ò di ẹrù kan rù yín nípa rẹ̀ tábà pé à ń bọ̀ yóò tún máa ṣe kíní kan àhà o. واذكروا إذ جعلكم خلفاء من بعد عاد ẹ rántí ìdẹ̀ra tó lọ́n sí fẹ́yìn náà ó fi yín sàrólé lẹ́yìn áàd ẹ̀yin lẹ dé lẹ́yìn àwọn ádáwà ó mú yín máa bẹ lẹ́yìn tó ti pa àwọn kan rún bẹ́ẹ̀ bá ronú pa tiwọn ó tó yín dúpẹ́ fọlọ́ báwọn kan mọ̀ lọ́lọ́run parun táwa fi dé sẹ́yìn tó dúpẹ́ fọlọ́ tó dúpẹ́ fọlọ́ gbogbo nǹkan wọn ẹ̀yin jogún gbogbo ibi tí wọ́n ń jẹ sí ẹ̀yin lẹ́yìn lè jẹ síbẹ̀ ní ìsìn wọ́n bá wá akúnfẹ́ ọ̀rùn ó tún wá gbà yín láàyè lókè pẹ̀ wọ́n fààyè gbà yín lókè pẹ̀ ẹ̀ ní jẹ síbi kankan ní kọ́sọ́ pé ká ẹ̀kọ́ mẹ́rin gbọ́dọ̀ fẹ́ máa wọ́n ọlọ́run fún yín ní wọ́n fààyè gbà yín lókè pẹ̀ tattakhiduna min suhuliha qusura ilẹ̀ pẹ́rẹsẹ̀ ẹ̀ ń kọ́ àfin lé lórí ọgbà yín láàyè ilẹ̀ tó jẹ́ pẹrẹsẹ ẹ̀ ń kọ́ ààfin lé lórí. watanhituna al-jibala buyuta ẹ̀ sì ń gbé àpáta ẹ̀ ń gbé àpáta ẹ̀ fi ń ṣe lẹ́gbẹ̀ẹ́ níbi tí ọlọ́run bá fún wọn lágbára nítorí ẹ̀ tí wọ́n bá lọ sí mẹ̀dáyìn sọ́ọ́lẹ̀ yẹn ẹ̀ bẹ́ẹ̀ sì bá a nù àwọn àpáta tí wọ́n gbẹ́ tí wọ́n kọ́lé sínú rẹ̀ àgbékà kínní àgbékà kejì kejì kẹta nínú àpáta ó túmọ̀ sí pé àwọn káàtó kan ni wọ́n tún wá tóbi tí wọ́n ní agbára ẹnìkan wà ní ìsìn tó bá yàn ní ká fọ́ àpáta a lè gbé àpáta pa nkọ́lé abẹ́lé dánwò àpáta gan bọ́ọ̀bà fọwọ́ fọ ọmọ ibi tọ́wọ́ rí òde inú ẹ́ńjìnì lásọ sí láwa dùn láfọ dákàrà àdì pé kò tí ì tó fọ́ tání àwọ̀ ọ̀lẹ́ àwọn tí wọ́n wọ̀ ni ọwọ́ ni wọ́n máa fi gbé àpáta tí wọ́n sọ dìlé. So so eléyìí nínú dẹ̀ra tó lọ́n ṣe fún wa ni ẹ ṣe gbogbo yẹn ló lè ṣe. fadhkuru ala Allah ẹ rántí àwọn dẹ̀ra tó lọ́n ṣe fún yín wọ́n pọ̀ o ẹ rántí àwọn dẹ̀ra ọlọ́run lórí yín wọ́n pọ̀ o wala ta'thaw fil ardi mufsidin ẹ ṣọ́ra fún pé ẹ mọ̀ á ṣèbàjẹ́ lórí ilẹ̀ ẹ má ṣèbàjẹ́ lórí ilẹ̀ قال الملأ الذين استكبروا من قومه àwọn alágbèrúgbọ̀n rí àwọn onígbèraga nínú àwọn èèyàn rẹ̀ àwọn àwọn abẹnugan nínú àwọn onígbèraga nínú àwọn èèyàn Sọ́ọ̀lẹ̀ wọ́n sọ fún lilladhina istud'ifu wọ́n sọ fún àwọn ẹni tí wọ́n mú lọ́lẹ̀ wọ́n sọ àwọn kan dọ̀lẹ́ lù àwọn olùgbàgbọ́ òdodo wọ́n mú àwọn lọ́lẹ̀ wọ́n sọ wọ́n dọ̀lẹ́ wọ́n wá ń sọ fún àwọn ọ̀lẹ́ tí wọ́n sọ dọ̀lẹ́ liman amana minhum wọ́n sọ fẹ́ni tó gbàgbọ́ nínú àwọn tọ́jọ́ lẹ̀ tọ́jú pé àwọn ọmọ ọ̀sàdédé jọ̀lẹ̀ àwọn ni wọ́n sọ wọ́n dọ̀lẹ̀ wọ́n sọ fún wa pé ata'lamuna anna Salihan mursalun min rabbih sẹ́yìn mọ̀ pé ọlọ́run ló rán sọ́ọ́lì olóòótọ́ sọ́ọ́lì ìlú gbéra rẹ̀ ní múrúsọ́lù ìránṣẹ́ ọlọ́run lọ́rùn. qalu wọn ni inna bima ursila bihi mu'minun àwọn àgbàgbọ́ ntọ́lọ́lọ́run fi ràn àgbàgbọ́. qala alladhina istakbaru àwọn alágbèrè gbọ́n rí ni inna billadhi amantum bihi kafirun àwọn sí tẹ́ ìgbàgbọ́ Eh. kí lẹ́yìn ṣe fún wa àtẹ̀yìn àti ìgbàgbọ́ àṣà ìgbàgbọ́ sí. para fún mi o. ẹn wọ́n gbéraga wọ́n àṣẹ ọlọ́run ọba wọ́n tàpá sí àṣẹ ọlọ́run wọ́n sì gbéraga kí sọ́ọ́lì ọmọ fúnra rẹ̀ kó ń para fún mi ìṣe ni wọ́n wá ń sọ fún sọ́ọ́lì pé wọ́n sọ́ọ́lì ẹ tẹ̀nà àbí máa tàrí dùnà ìlérí ìyàtọ̀ sọ pé ọ jẹ wa à ń fẹ́ kọ́ ọba wa mú wa mẹ́jọ pẹ́ o in kunta minal tó bá kọ́ lọ́n lọ́rùn sẹ́ subhanallah one doubt fa akhadathum ar-rajfa mímì mímì ilẹ̀ tọ́lọ́n fi mú wọn nígbà tí ìgbérara ti ń bọ̀ látòkè. wa asbahu fi darihim jathimin wọ́n wá di arabọ́rọ́ gidi sínú ilé wọn tí ò lè rúra wọ́n di abarabọ́rọ́ gidi sínú ilé tẹ́mi ti kú lára wọn wọ́n dìtàn eléyìí ẹ̀kọ́ ńlá mẹ́mbẹ́ o ìpè gbogbo ẹni tó bá ní làákàyè láyé kọ́mọ máa tọrọ àmì gbogbo ẹni tó bá ní làákà ìláyé kọ́mọ máa tọrọ àmì torí pé ìtọrọ àmì ńṣe ní tọ́ka sí wípé èèyàn ò ní làákà ẹ̀ nítorí pé táàmì bá dé tẹ́ ẹ bá kùnà láti gbọ́ lọ́n gbọ́ ìyá ni ó di lẹ́yìn rẹ̀ gbogbo àwọn aṣíwájú wa nínú àwọn àjọ tó ti wà ṣáájú tiwa. tí wọ́n tọrọ àmì bẹ́ẹ̀ lọ́dọ̀ Ọlọ́run tí wọ́n kùnà láti gbọ́ Ọlọ́run ọba gbọ́ ìparun lọ́gbẹ̀yìn lẹ́yìn náà àmì tọ́tọ̀dọ̀ Ọlọ́run ọba wá ọ̀rọ̀ rẹ̀ ẹlẹgẹ́ nǹkan ni o ìyẹn láti náwó aburú sí i nítorí nínáwó aburú sí i ó túmọ̀ sí pé kọ̀wé sí ìparun àwọn aṣíwájú tí ìparun ṣe ẹ rí i pé agídí lọ́pọ̀ jù lọ́rọ̀ wọn agídí yẹn ó tún wá bí ọ̀dájú débi pé yẹn wọ́n máa sọ fún ànábì ọlọ́run pé à ń retí ìparun náà torí àti sèǹtà fi rí subhanallah ọlọ́run kò sáwà lẹ́ni tí gbọ́ tí gbà kò sí wa lẹ́ni tí tẹ̀lé tọ́lọ́run ní kọ̀kọ̀ àti ní gbangba ó ràn lọ́wọ́ pẹ̀lú àti borí agídí burúkú ọkàn ó ràn lọ́wọ́ lórí àti máa tẹ̀lé ta nabi muhammed sallallahu alayhi wa sallam subhanahu wa alhamdi ashhadu an la ilaha illa ant astaghfirullah. àwọn ẹni tó ṣe pé tá a bá gbà wọn láàyè lókè pẹ tá a fún wọn lágbára tá a gbé agbára ró wọn tá a jẹ kí wọn máa di ipò ńláńlá mú tí wọn di ọ̀gá tí wọn di aṣíwájú tí wọn borí àwọn ọ̀tá wọn máa gbé sọ láti dúró wọn sì máa pa àwọn èèyàn lásìkò kí wọn máa ṣe dáadáa aqamu salata. wọ́n sì máa yọ zaka wọ́n sì máa pa àwọn yẹn láṣẹ láti ṣe dáadáa wọ́n máa kọ ìbàjẹ́ fáwọn yẹn sòtọ́ lọ́wọ́n ọba ni àtúbọ̀tán gbogbo ọ̀rọ̀ sọ eléyìí túmọ̀ sí wípé gbogbo ìgbà tọ́lọ́run bá gba àwọn mùsùlùmí láàyè táwọn bá fi lè borí ọ̀tá wọn wọn yìí borí ọ̀tá kí bàjẹ́ ó lè bẹ̀rẹ̀ tí mùsùlùmí bá bá lu kàjagun ní tó bá gbà lu yẹn nítorí tá a bá gbà lóyún àti láéláé ẹ nírí ká sọ pé kálukọ́ máa mutí ẹ máa dunnú ẹ máa jó ẹ máa yọ̀ kálukọ́ máa ṣe zina kálukọ́ máa àwọn òbí àwọn wọn ìsìn lọ yẹn ìsìn lọ bẹ̀rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọn máa ń sẹ́ lọ yẹn ìsẹ́ lọ dópin so ìtumọ̀ pé tọ́lọ́mùbá gba àwọn mùsùlùmí láàyè àwọn máa mẹ́sìn wá so yàtọ̀ sáwọn ẹni tí èsì mùsùlùmí táwọn bá gbà lóòlù ìbàjẹ́ bẹ̀rẹ̀ ní bá ti ṣe rí nígbà táwọn Amẹ́ríkà tán gba Afghanistan ẹwà dúró bàjẹ́ tó ṣẹlẹ̀ mẹ́la ti rẹ́ ẹni tí ń sọ wípé alukurani gan ọ̀hún dáwọ̀tì ẹ̀ ìtẹ́nìkan lè sọ tẹ́lẹ̀ ti rí ọmọ tí ń sọ pé òun ẹlẹ́sìn náà sọ́ra ṣe Islam ó tó ṣẹlẹ̀ tẹ́jẹ̀ tí wọ́n tẹ́jẹ̀ ẹ̀ lẹ́yìn dojúmọ́ nìsí tí ọ̀fẹ́ lókun mọ́ tó àmọ́ àwọn mùsùlùmí táwọn bá gbà lù àlàáfíà máa ń jọba ìṣèdọ́gba máa ń bẹ ẹnì kò ní yan nìkan jẹ àwọn èèyàn ò ní fẹ́ láti tẹ òfin ọlọ́run bá lójúmọ́ lẹ̀ náà. kí ló ń fẹ́ lọ sí mi. ìgbéyàwó ẹni tí èsè mùsùlùmí kí ni na fẹ́ lọ sí tó bá ti jẹ́ pé ilé ìjọsìn wọn ti fẹ́ sí ọgbọ́dọ̀ débẹ̀ tó bá pé mi ni ti fẹ́ ṣe lórí ìlànà àwọn máa lọ bẹ̀ because títí wá gbọ́gbọ́ nínú gbọ́ nǹkan kan ṣẹ́kù lọ́kàn nǹkan kan ṣẹ́kù lọ́kàn náà gbàtà máa ń dárúkọ ẹbọ tó ń dárúkọ tó wọn á ní ẹtì fámìlì kọjá kọ ọmọ lọ kò sí wàhálà wọn á máa parí tí wọn ṣe tí wọn bá wálé ọlọpẹ wọn yóò dé wọn lé wọn abáde wọn bá yẹn nà eléyìí oṣù túmọ̀ sí pé táyìn náà bá ń ṣe tìyín fún ọba ẹ̀wọ̀n mọ́ṣáláṣí o torí pé ẹ̀yin lẹ́fẹ̀ẹ́ bà Islam jẹ́ ìgbà tó ṣe pọ̀pọ̀lọpọ̀ ara wọn ọ̀dá wọn máa ti ń jẹ́ Islam èèyàn bá wọn wọ ṣọ́ọ̀ṣì èèyàn tún ní káwọn náà wá bá yín wọ mọ́ṣáláṣí àwòrán bìí dá irú Islam wo lẹ́ ń ṣe نعم. Aleykum salaam. Ìyẹn ṣe uh-huh. kí ni? rárá o ẹni kan dá mẹsàlásí lẹkọọ jẹ mẹsàlásí fìtínà o ẹnìkan dá mọ́sálásí fìtínà lẹ̀ nǹkan tá a ṣe ni pé tó bá jẹ́ pé àwọn lè má mú ètò ṣe túnṣe wà ètúnṣe tí gbogbo wọn bá ṣe túnṣe ẹ wá ibi tó dínà síbi tí àwọn mọ́sálásí wà ẹ wá establish mọ́sálásí síbẹ̀ yẹn kò sí wàhálà ẹ establish mọ́sálásí síbẹ̀ yẹn kò sí wàhálà sòtò wá jẹ́ gbàdúgbò kan bá wà bẹ́ẹ̀ gbàdúgbò kan bá wà bẹ́ẹ̀ nírú lóyìn nísìnyí tẹ́kẹ́ gbogbo mọ́sálásí tó wà àwọn lè má mú bẹ̀ bídíà bídíà bí wọn ọmọ fati àké ẹ wá rí ibi tó jìnnà gan síbi táwọn mọ́sálásí wà ẹ bá wálé àwọn ọkọ̀ mọ́sálásí bẹ̀ kẹ́yìn ọmọ sì sọ láti bẹ̀ fáwọn ẹ̀yìn tẹ́ ọmọ fati àké náà. aleykum salaam ìyẹn ni kékeré sí pé kàn máa sọ̀rọ̀ lásán action ẹ wálé wa náà. nǹkan ṣe bí ní ìyẹn afẹ́mọ afẹ́kọ́ fún jíjù ẹ̀ afẹ́mọ nílé kíkìlà bọ̀. kí ló dé tí wọ́n fi àmì sí di igi. ibi tí wọ́n fi ń ṣe sọ láti àwọn ọ̀kan dàrí tí wọ́n máa ń ṣe ìjọba wa ọ̀tá fẹ́kọ́ wọ́n jù àwọn àtẹnumọ́ ibi tí kíkìlà wa. ẹ wọ ẹni tó máa bí ó sì bá ẹ wọ kíkìlà ẹni tó máa bẹ́ẹ̀ sì máa kíkìlà. nísìnyí ẹ wo ibo nílùú náà wà sí lábẹ́ ìlú yìí lọ́wọ́ so ẹ wo ẹ wo kibla finder ẹ wá wo ibi tí wọ́n pe kibla wà lÓgbómọ̀ṣọ́ three hundred and seventeen so ibi tí kìnìún bá kọjú sí ìbẹ̀lẹ̀ dùdú mọ́sálásí kù náà aleykum salaam. ẹni tó jẹ́ táwọn ilé lọ jẹ ẹ má jẹ o ẹ má fi wẹ́lọ̀ títí tọ́lọ́ wọn fi ṣe tẹ́ fi rẹ ni tó ní lópin ìgbà tí búrẹ́dì ọba ní bu àmọ́ tí ọba bu ẹ fi ṣe sàrà pé kọ́lọ́ wọn mú ládàá rẹ lọ́bẹ̀ ní tọ́gbàgbé rẹ nu mọ́tò yìí ẹ̀ẹ́n tó bá gbé gáràjì náà ti wọkọ̀ yẹn ó súnmọ́ pé wọ́n wà wá ẹ̀ níbi tẹ́ máa kó sí gáràjì ẹ̀ níbi tẹ́ máa kó sí gáràjì àwọn eléyàn á gbọ́dọ̀ jẹ́ ní ìfọkàntán àwọn nǹkan yẹn wọ́n máa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ láéláé títí tẹni tó ní ọ̀fìn wá tí ọba sì wà sọ ẹ wà béèrè torí lẹ́yìn òsínú parí nǹkan yìí torí tó bá rí iye ni wọ́n máa fi wẹ́lọ̀ fọdún kan wọn hmm, gbàgbé rẹ nu mọtò pé zone ní katari yìí tá a máa fi wẹlọ fọdún kan náà àlè kò sọ. iye ẹjọ́ tó bá rọ̀ lọ́rùn tó bá lè ṣe mẹ́wẹ̀ẹ́ wà lọ dájú. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك